ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم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 ẹ̀sìn Islam wá ó wá júwe iman àti súnà fáwa ó ní ká máa tọ ojú ọ̀nà súnà àti ọlọ́run ọba lẹ́yìn tó ti fi oríire ìṣepò ń gẹ́ wa ìdàkejì ẹ̀ tí máa mú ní gbé súnà jù sílẹ̀ ọlọ́run má fi ṣàdánwò fún wa ọlọ́run má ṣe wá bí arábìnrin kan tí wọ́n pé ìtàn ẹ̀ka àti orí íńtánẹ̀tì ní last week ó tẹ̀ jẹ́ fáwọn ògbàgbọ́ kò tọ́ ni kí ni wọ́n pe orúkọ náà ó mọ̀ fáyì àwọn ògbàgbọ́ kò tọ́ ni o àwa rò pé ṣé àwọn ọ̀tá islam ni pé ọ̀rọ̀ ẹ̀ ni máa fi bẹ̀rẹ̀ ìjókòó wa sì ní ṣùgbọ́n píkẹ̀ tí wọ́n péǹtì yẹn <coughs> abẹ́lọ́run ọba má fi rú ẹ̀dẹ́ nìkan fún wa o kí imani tó péye ó pilẹ̀ ọ̀rọ̀ wa tó jẹ́ pòun náà la máa báyàdé láyé ọlá ti tóbi ọlọ́run ọba àkídà ni a lé lórí lẹ́nì ibi tá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni mímá fi kádàrá ta lima rage mímá fi kádàrá ṣe ìkẹ́wọ́ lórí àwọn nǹkan tó bá ń ṣe wá ìjó tọ́ àbí kò tọ́ èwo ni ń ta lè fi kádàrá ṣàwíjàre ẹ̀ èwo làwọn àfáà ní kò lẹ́tọ̀ọ́ ká fi kádàrá ṣe àwíjàre ẹ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa kádàrá ni táburú náà bá ṣẹlẹ̀ kádàrá ni ṣùgbọ́n ìgbà wo ti sọ pé à èmi náà kọ́ kádàrá ni ìgbà wo ló tako àkídà láti fẹ́ sọ pé à èmi náà kọ́ kádàrá ni àwọn kan ta fẹ́ yẹ̀wò láàárọ̀ èrè ká tó wá lọ síbẹ̀ ẹ kí n kọ́kọ́ padà sẹ́yìn kí n rán wa létí àwọn ìgbàgbọ́ táwọn àfáà ní agbọ́dọ̀ ní nípa kádàrá kíkí wọ́n tó jọ tàwọn ẹni àkọ́kọ́ ìgbà náà ni nǹkan ta fẹ́ bára wa sọ láàárọ̀ iṣẹ́ tó máa nítumọ̀ àkọ́kọ́ wọ́n ní alaikumussalam rahmatullah kullu shay'in yajri qawluhu wa kullu shay'in yajri bi taqdirihi wa mashi'atihi wọ́n nígbà tí àwọn ẹni ìṣáájú tí àfà àbújá àtàràtọ̀ hawi tó fẹ́ ròyìn ìgbàgbọ́ tí wọ́n ní nípa kádàrá ó ní wọ́n gbàgbọ́ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátápátá pẹ̀lú mímọ̀ sí ọlọ́run àti pé ọlọ́run ọba fẹ́ ni ẹ dákun ẹ gbọ́ dáadáa ọlọ́run mọ̀ sí ọlọ́run sì fẹ́ méjèèjì wọ́n ní nǹkan kan ò ṣẹlẹ̀ lábẹ́ sánmọ̀ láì jẹ́ pọ́lọ́run ọba mọ̀ sí láìsì jẹ́ pé ọlọ́run ọba fẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn èyí tó pọ̀ nínú ẹ̀ ẹ̀ mọ̀ sí èyí tó bá ṣẹlẹ̀ lójú nìkan lẹ́mọ̀ sí ibi tábù wà ń sìn yìí ó ń sọ̀rọ̀ yín ni ó ń sọ ni ẹ̀ sí nǹkan tẹ́ nìkan lẹ́yìn náà èyí tó kọjá tọ́lọ́run ò bá jẹ́ ti èyí tẹ́ ẹdójúkọ ẹ̀mọ́ wọ́n ní tọlọ́run ọba ni pé àti tó kọjá àti tó ń ṣẹlẹ̀ ń sìn àti tá a dojúkọ tí ò tí ì ṣẹlẹ̀ ìkankan ò pamọ́ fún un fòpé nìkan má sọ̀rọ̀ òpònú kó lóun yí ọlọ́run ó ní ọba tó jẹ́ pé aburú dáadáa nìkan ló gbà lérò àṣetánì ló gbèrò aburú táburú fi ń ṣẹlẹ̀ èyí tó ń túmọ̀ sí ni pé gbogbo nǹkan tó ń já burú tó ń ṣẹlẹ̀ o ọlọ́run ọba ò mọ̀ sí rárá àwọn kiri onírú gbàgbọ́ báyìí ṣùgbọ́n wa ní láti bẹ̀rẹ̀ ayé dópin ayé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run ọba ò mọ̀ sí yàtọ̀ sí mímọ̀ sí ó fẹ́ kì í ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwa làwa fẹ́ ẹni tó ṣàárẹ̀ kò fẹ́ kò sì rí dádúró kò ní kápá lórí kó má ṣẹlẹ̀ ẹni tí ò rówó náà kò fẹ́ ṣùgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n ọba pátá tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá pátápátá ńlẹ̀ ayé ọlọ́wọ́n ọba mọ̀ tí ó sì fẹ́ ẹ máa wá béèrè tó bá jẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run fẹ́ kọ́ mọ́ kú mọ́ni lọ́wọ́ náà ọlọ́run fẹ́ ni àwọn àfáàní bẹ́ẹ̀ ni àìrówó náà rú ọlọ́run ọlọ́run fẹ́ ni àwọn àfáàní bẹ́ẹ̀ ni. ẹni tó jẹ́ kírùnkírùn àì ní bíbọ́ àṣírí ẹ̀ ọlọ́run fẹ́ ẹni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹrú ọlọ́run jẹ gbèsè kò rí san tó fi kú ta fi ń bá yáwó pé ẹdákun ẹyá olówó ká fi bòyá wa láṣìírí wọ́n jẹ gbèsè yí báyìí ká tó fi wọ́n ọlọ́run fẹ́ ẹni wọ́n ní bẹ́ẹ̀ ni mo rò pé táwọn tó jẹ́ ta tí wá sí hálkọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yóò dàrú mọ́ wa lọ́wọ́ rárá tá bá ní bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lọ́lọ́run bá mọ̀ sí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá sì fẹ́. àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní bára jókòó ni ó lè má yẹ wọn. báwo lọ́lọ́run ṣe fẹ́ tó sì jẹ́ pé aburú ni kò wá. ọlọ́run fẹ́ kẹ́ni tí ń kírun ó máa kírun ni. èyí tó ya kò kí ìlọ́lọ́run lọ́wọ́ tó pọ̀ sí òkí ọlọ́run fẹ́ náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni. kódà èyí tó ya kètè rí yàtọ̀ sí mùsùlùmí tí ò tiẹ̀ kírun tó ya kètè rí pátákì èyí tó tẹ̀ lóhùn ìgbà fọlọ́run ń bẹ ọlọ́run fẹ́ náà ni àlàyé ẹ̀ àti ṣe sẹ́yìn ṣùgbọ́n ní ṣókí torí kí nǹkan tá a fẹ́ fi kún láàárọ̀ ìbá lè yé wa a ṣàlàyé pé fífẹ́ ni pé ọlọ́run ní wọ́n máa tẹ̀ṣẹ́ òun ilá ayẹ̀ṣẹ́ àlọ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ nínú tí ó wù àbí tóun tó rira àfi kó jẹ́ pé òun fi yọ̀ǹda sí nǹkan òun kó tó ṣẹlẹ̀ àṣé ọlọ́run lè kórìíra nǹkan tí nǹkan òun sì tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ pé ọlọ́run ọba yọ́nú sí tó dùn mọ́ tó ń ṣẹlẹ̀ òun ní máa san ẹrú lẹ́sàn ẹ̀ a jẹ́ pé ní ìfẹ́lọ́run ọba fẹ́ ọlọ́run tún yọ́nú sí ìyẹn lẹ́rú máa ń gba láádá tó bá ṣe é èyí tọ́lọ́run ọba fẹ́ ṣùgbọ́n tó kórìíra ó kórì rẹ̀ ó sì ń jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ pé tẹ́yìn náà bá fẹ́ fi àjọta yín nígbà mi ohun tí ò wù ní pé kẹ́ ẹ forí ẹ̀ jí ẹ̀yin náà ó máa bẹ lọ́n jẹ́ ó fi àkọ́lọ́n ah, ṣẹlẹ̀ torí ọ̀tá yín tẹ́ ẹ fẹ́ kíyàwó jẹ ẹlẹ́ yọ̀ǹdẹ̀ tí kó máa ṣẹlẹ̀ sí ọlọ́run ọba ò yọnú sí kéèyàn ya pòkí tóun ṣùgbọ́n ẹni tó ya pòkí ò lè dédé dá pòkí ìyà tí kì bá ṣe pé ọlọ́run ló sáyìn sí fún ó mórí lódó tó ní ọlọ́run ò bá ràn án lọ́wọ́ pẹ̀lú orí tó mú légbó nípa kí n sọ pé mo gbà pé ibi tó ń lọ yẹn náà ni kó máa jẹ ọ̀nà lójú ẹ̀ kò ní mórí lóbẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó ti yàn pé bí tóun fẹ́ lọ ń tòun nìyẹn ọlọ́run sáyìn sí fún kó tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí sáyìn tí mo sáyìn sí kì í ṣe pé ó dùn mọ́ mi pé mo yọnu sí fún rárá mo fẹ́ ni tó ìyàtọ̀ wà láàrin pé kọ́lọ́hún fẹ́ nǹkan àti pé kọ́lọ́hún ó yọnu sí nǹkan tó àwọn tó ń ṣẹlẹ̀ pátápátá ọlọ́run fẹ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n yìí tá à ń ṣe lẹ́sìn kọ́lọ́hún yọ̀ǹda fún mùsùlùmí láti ṣe òun nìkan ló yọnu sí gbogbo èyí tó kọ̀ọ̀kan pé a gbọ́dọ̀ ṣe kò yọnú sí i ṣùgbọ́n fẹ́ ló ṣe ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ṣàpẹ̀kì ti clear. now ibi tí àwọn àfáà wa fẹ́ ká sọ̀rọ̀ lọ́láàárọ̀ yìí òun ni pé tó bá ti yé wa ìyàtọ̀ tó wà láàárín kọ́lọ́hún fẹ́ nǹkan àti kọ́lọ́hún fún nǹkan. wọ́n lóun la lè fi ṣe excuse tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí wa a lè sọ pé èmi náà kọ́ lápèjúwe ń sìn ẹnìkan ń retí pé dáhùn lóhùn ọlọ́run sì ní pé ní sùúrù ẹnìkan kò tí ẹ̀ tí ìpẹ́jú méjì tó ń wọlé bóyá kọ̀ọ̀kan ní oyún ẹ̀ ìbẹ́ta ló àwọn èèyàn wá ń yìí pé à ó kárẹ̀ láyé ó ní ààrẹ mi náà kọ́ èmi bẹ́ẹ̀ kí pé mo kárẹ̀ èmi náà kọ́ kì í bẹ̀rẹ̀ ṣọkọ mi lòun náà tẹ́ṣà nípa tó tún bára lé ẹ̀lòpọ̀ ọlọ́run ni ìtumọ̀ eléyìí ni pé kádàrá ló gba wájú ní dáadáa yìí ti ṣẹlẹ̀ sí wa so ẹ má fi yìn wá ọlọ́run ọba tó ṣe é ní kẹ́ ẹ fi yìn ṣé ọ̀hún dálàyé yìí gbogbo nǹkan tó bá jẹ́ dáadáa tó ṣẹlẹ̀ sí mùsùlùmí ọlọ́run ọba fẹ́ ọlọ́run ọba yọnu sí i ó gbá sí wa lọ́wọ́ ni kì ṣe mímọ̀ ṣe di èmi kírun mò ń gbàwẹ̀ mò ń tẹ̀lé súnà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba fẹ́ yàtọ̀ sí pọ́lọ́run ọba fẹ́ ọlọ́run yọnú sí i fífẹ́ tó fẹ́ ló jẹ́ pé yọ̀ǹda tó tèmi orí ṣe ń gbà tí mo láníyàn ẹ̀ mo fẹ́ ṣe é ó wá bá mi fẹ́ ó sì yọnú sí i torí pé yọnú sí i èmi ò ṣègbà ládàá ṣùgbọ́n tí n bá ti rántí pé bó ṣe lè wù kó wù mí láti yan ojú ọ̀nà súnà tó tọ́lọ́wọ̀ bàbá mi fẹ́ ni súnà ò ní wùyàn ṣe èyí ó máa mọ̀ pé kì í ṣe tó yẹ kóun ó máa fi yan gàn ohun tó yẹ kóun máa fi dúpẹ́ fọlọ́run ni pé ọlọ́run ló ṣàánú àwa táwa fi mọ̀ pé ah, àṣoríire obìnrin ó ń bẹnu kóbo ń tọ́lọ́run ọba ní kóbo àwọn kan wọ́n ló dàbí ìgbà tí wọ́n fà wọ́n fẹ́ wọ̀n ní táwọn bá lo jìlbáàbù àwa wá gbọ́ pé rárá kápá ń tọ́lọ̀ ọba ní kápá mọ́ yìí oríire ni ó ń dùn máa bá a ṣe ń ṣe àwa náà kọ́ ọlọ́run ọba ni. so a fi kádàrá a fi ń ṣe sábà bíi dáadáa tó ṣẹlẹ̀ kó lè máa wà lórí ẹ̀mí wa wípé ìgbéraga ò gbọdọ̀ ṣẹ̀dá débi kó rò pé dáadáa kan tó ń rí ṣe mímọ̀ ṣe òun ni eléyìí nìtumọ̀ tí ó ní àmẹ́bì sọ wípé kò sẹ́nìkan nù wa o iṣẹ́ ọwọ́ ẹnìkan gbé wa àlùjẹ́nà àfi kọ́lọ́hún ọba fi ìyọnú ẹ̀ kó sì ṣe wá lọ́mọ àlùjẹ́nà ṣùgbọ́n kò túmọ̀ sí bá à ní ṣiṣẹ́ á ṣe é ṣùgbọ́n tá a bá rántí pé iṣẹ́ tá a ṣe kọ́lọ́hún ti yọnú sí ni tá a fi ń di ọmọ àlùjẹ́nà ọlọ́run fúnra ẹ̀ ló parí iṣẹ́ ẹ̀ ló dá sáwà lọ́wọ́ àmọ̀ pé àwa kọ́lá lẹ́yìn ẹ̀ ọlọ́run ọba ló ní ẹjọ́ sẹ́ńgbálà yọ̀rọ̀ yìí ọmọ tí wọ́n ń ròyìn pé ọmọ yẹn ma náà ìtò ó lawọ́ kìí sọ̀rọ̀ ẹ̀yìn kìí gbẹ́pẹ̀ lẹ́nu ẹ bá ti fọ̀rọ̀ lọ́run bá rán létí báyìí á ẹ̀mí ẹ̀ ti ń gbọ̀n kìí fẹ́ rárá tó bá jẹ́ni tọ́rọ̀ yé bí wọ́n ṣe yìí tó yìí òun ó máa fi yin ọlọ́run pé ọlọ́run máa iṣẹ́ o ìwọ náà ló dẹ́nìkan tí wọ́n ń fi eléyìí ròyìn ìwọ fi ìdàkejì ẹ̀ náà ròyìn ó gbá eléyìí sèmi lọ́wọ́ ni kò ní ṣe ní ìgbéraga ọ̀tọ́ bá já láì mọ̀ kan ṣẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń yẹ bẹ́ẹ̀ lórí ọmọ àtàṣì tó ti yé àìṣètánà wá rí ọwọ́ tó bọ iṣẹ́ ẹ̀ tó wọ́n ní tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa káìrò bá mẹ́bí ṣe rò yìí pé kì í ṣe mímọ̀ ṣe ti wa eléyìí á jẹ́ ká mọ pé ṣe fẹ́lẹ́wọ̀n ọba tó gbá dáadáa yẹn sí wa lọ́wọ́ ẹ jẹ́ ká wá wò dàkejì ẹ̀ èèyàn jalè ọlọ́pàá wá mú wọ́n kú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ àwọn adébẹ̀ afẹ́ gbé ilẹ̀ lágbájá pẹ̀lú bó ṣe ń ṣe ìdádàgbò ṣé ẹ kí wọ́n tún báwọn ń di irú ilé ìwá ni ẹmú sùúrù kádàrá ni ẹ̀yìn náà kúkú mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátá ọlọ́run ọba ti kọ́lẹ̀ tó tó máa ṣẹlẹ̀ àbí irú kéèsì ń mú fáyì mo sọ pé àròpó lẹ́sẹ̀ ńlẹ̀ ká ní kókó jáde láyé ẹnìkan wá fún mi nígbà tó ń gbàkàtà kú ìyẹn tó bá jẹ́ ìtọ́ oṣù dá lójú pé rọ́ ni fiction ni pé arábìnrin ìwọ tí wọ́n lè ha kúránì tán ó há sọ̀hí buhari tán ó há sọ̀hí muslim tán ó mọ lárúbáwá débi pé wọ́n lè tẹ̀ ń kọ́ àwọn brothers ẹ máa gbọ́ ẹni tí wọ́n fi gbélé ìró ìwọ́n ní christian background ló ti wá àmọ́ tó fi wá gbélé yìí tó fi wá jẹ́ pé nígbà yìí ró ibi tó yẹ wọn ọ̀tẹ̀ kì fẹ́ káwọn obìnrin yọjú sí ìta òun ni wọn ló ń káwọn brothers torí brother tó lóun post kìíní ẹ̀ torí whatsapp ó ní mùfá ìgbókọ̀rùn ní pé àwọn ní òkúrọ̀ ọlọ́run ọba kan eré yìí tó bá jẹ́ pé ó fẹ́ ti gbógun tí islam kọ́lọ́run bá gbógun tì ó ní mùfá ìgbókọ̀rùn brọ́dà ní kéré ó mọ lárúbáwá ó fáyọ̀ ọlọ́run débi pé tó bá wà nínú ta sí tó bá rá burú lẹ́sẹ̀ títì yóò ní kíta sí dúró kó máa lọ òun fẹ́ tí ìjà burú yẹn ẹni tó bá mọ lárúbáwá tó gbẹ́sẹ̀ yìí buhari yé tó gbẹ́sẹ̀ tí ìrù kùrán yé mo ní wàláhì kò pọ́síbù kò di kiri kò pọ́síbù the worst tó lè ṣẹlẹ̀ wọ́n lè ní òkè pẹ̀lú gbogbo bó ṣe nímọ̀ tó a tún bá kan lọ́wọ́ ó sì ń parọ́ kódà wọ́n lè ló ń lo fẹ́ one nine wọ́n lè ló ń ṣe ṣìmọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ká sọ pé ó wá ní ìsìláàmù òjò ẹ̀sìn mọ́ ẹ̀sìn kẹ́sì kan jẹ́ pé èèyàn láti jáàrin èdè kó tó lè bá wọn ṣe ló wá yàn wà láìrọ́ mi so àwa sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ fiction ni wọ́n bẹ̀ hún láti fi gba orúkọ sisters bẹ́ni àwọn tọ́rọ̀ wọn ò yí wọn wọ́n jẹ́ aláàbọ̀ ọpọlọ láwọn tí ọlọ́run ọba ò tíì fi dáadáa yẹn kún lọ́wọ́ tí wọ́n lè ṣe nǹkan tọ́lọ́run ti fi rẹ̀ tó ti rẹ̀ èyí lọ́rùn láti máa ṣe àwọn sísà jẹ́ pé wọ́n ṣì wà ní boundary line tí wọ́n bá ka story yẹn ọmọ tó máa conclude wọ́n ní then what's the big deal about the niqab about the jilbab tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn náà wà wíjàre tó bá tún wá karú yẹn wọ́n á ní ẹnìkan tí wọ́n bẹ̀rẹ̀ ló ṣe gbogbo ẹ̀ ó lo jilbab ó lo niqab ó ha quran ó ha lárúbáwá in the end kí ló ṣẹlẹ̀ sí pẹ̀lú àti jilbab yẹn kàn fáwọn kì í ṣe big deal so agborí tó fẹ́ fi spread ọlọ́mbà wa dẹ́kun ẹ̀ àwa ò bìlú àfijọ́ta ọlọ́mbà ní káwá rí èèyàn kan tó lọ bàyéré tó jẹ́ síkọ̀ tó jẹ́ ń tá a lè gbàgbọ́ pé ní bẹ́ẹ̀ ni òun mọ ń mú fáì fún ọ̀rọ̀ èyí àwa ní tí sórí yẹn bá ti ẹ̀tù a jẹ́ pé ó mú fáì yẹn ò nímọ̀ tó bí wọ́n ṣe pọ̀ tú ẹ̀ wọ́n exaggerate ẹ̀ kí sísà lo jilbab ó fẹ́ síbu ẹ̀ ń ta ihò lẹ́sẹ̀ títì lè ń ta dá fẹ́rọ̀ píparí ọlọ́run bẹ̀ mú lónìí ó lè lónìí pọ́bùjọ́ kejì láì tí ìmọ̀ nǹkan kan torí pé kò wá nímọ̀ ó lè gbé irú ẹ̀sìn tó fẹ́ sìn yẹn ó rọrùn fúnrú wọn káṣetánì fún gbá wọn mú tó tún sọ wọn tó di kejì tó bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ń ròyìn ni wọ́n ń pè ní mùfà ìdání ó pọ́síbù ṣùgbọ́n pé ẹni tó farabalẹ̀ pọ̀ years tó fi há quran tó fi há buhari muslim tó fi ń kọrin èèyàn tẹ́ni tó ń gun sórí yẹn lọ tó lè hùn eléyìí ta fiction ni irọ́ burúkú ni. now àwa ń béèrè wípé ǹjẹ́ kálá wá rí arábìnrin yẹn táwa tẹ̀sùn kan alekumutara tó wá dìfẹ́ǹdà rẹ̀ yìí pé ẹ má dá mi lẹ́bi kádàrá ti gbáwájú lọ́rọ̀ òun ṣe kángun síbi tó kángun sí is it allowed? àwọn àfáà ní kò allowed a lè fi kádàrá ààlè ti ṣe ìkẹ́wọ́ tàà bá ṣàbúrú ṣùgbọ́n a lè fi kádàrá justifáì ohun tó ṣẹlẹ̀ wípé àwa náà kọ́ kádàrá ọlọ́run ọba ti kọ́ ó gbá dáadáa yẹn táwa lọ́wọ́ ni irú jídé ẹ lè wá wáyé látara hadith kan ti fẹ́ tàbí létí wọn nígbà tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa tó ṣe almiraj tó gun sọ́nà lọ bá ọlọ́run ọba alálejò ìgbà tó dé sọ́mọ̀ tí ànábì musa aláìsọ́láàtì wàsálàmù wà òjíṣẹ́ ńlá ní um, ànábì musa aláìsọ́láàtì wàsálàmù ó bá ànábì adam ó bá ní pàǹfà lórí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ó ṣẹlẹ̀ lọ́gbà jẹ́nà tọ́lọ́hun fi ṣe sábàbí dídélé ayé wa ọwọ́ tá àbá rántí ọgbà aljanna lọ́wọ́ bá dá anabi adam àti ìyàwó ẹ̀ tó ń jẹ́ hawa sí ọlọ́run sì pa wọ́n láṣẹ pé ìkannú àwọn igi ètò ọgbà aljanna wọ́n má dé díẹ̀ alukur'an fi yé wa wípé ohun tọ́lọ́run ní kó má ṣe yìí ó padà wá ṣẹlẹ̀ ọlọ́run náà wá sí ìyẹn ṣe sábàbí tó fi pa nẹ́bẹ̀ adam àti hawa láṣẹ pé kí wọ́n máa bọ̀ lórí ilẹ̀ ayé ibi tí wọ́n wà yẹn ní aljanna èyàn ò kì í ṣiṣẹ́ ń bẹ̀ pé tó jẹ ṣùgbọ́n ibi tí wọ́n ń bọ̀ yìí wọ́n ṣiṣẹ́ kún tó jẹ ni ooru kì í múyàn ń bẹ̀ òtútù kì í múyàn ìdẹ̀ra forever ni kọ́lọ̀n jẹ́ ká débẹ̀ ibi tó ga jù ń bẹ̀ ni kọ́lọ̀n jẹ́ ká tó gbé àyè tiwa ṣùgbọ́n nípa sábàbí tó ṣẹlẹ̀ ọlọ́run ni ẹ máa bọ̀ ńlẹ̀ ayé yóò jẹ́ ààyè àdánwò temporary fáwọn kan gba tiwa gbọ́ ààyè permanent àdánwò fáwọn tó kọ̀ láti tẹ̀lé tiwa permanent àdánwò ni pé lẹ́yìn tí àtayé bá jẹ wọ́n tán wọ́n bá dénú sàárè wọ́n sọ àwọn pé ìtọ́wò ẹ̀ làwọn rí láyé kì í ṣe yà ògbóngbò ìyà ń retí àwọn nù sàárè tí gbangba lòkè àmọ̀ tí wọ́n ju tinú sàárè lọ fún wọn kọ́lọ̀ má jẹ́ kí lè tọ́ sí wa. òjíṣẹ́ ńlá ní amẹ́bí musa ó ló sọ fún ànábì adam wípé ìwọ bàbá wa adam أنت الذي خلقك الله بيده ونفخ فيك من روحي وأسجد لك ملائكته ìwọ lẹ́n tó jẹ́ pé nínú gbogbo ntọ́lọ́wọ̀n bá dá ó ṣàwọ́kẹ́ ọwọ́ ẹ̀ ló fi dáwọ́ kì í ṣe pé àṣẹ kúńtọ́ ẹ̀kú nìkan ó fi ọwọ́ ara ẹ̀ dáwọ́ ọlọ́wọ̀n ọba ni ọlọ́run náà sọnù òun sọ fún iblis máa mọ́nà àkà àǹtẹ́s jódá ló máa kàlá tóbi ẹ̀dẹ́ yìí kí ló ṣe tó kọ̀ láti tẹ̀rẹ́bà fẹ́ tí mo fi ọwọ́ mi dá àwọn àfáàní àṣẹ dídá tí ọlọ́run dá ádámù ó tún yàtọ̀ sí dídá tó dáhùn ẹ̀dá yòókù ọwọ́ ẹ̀ gangan ló ti dá ádámù ìkẹ́kọ̀ọ́ ni àpọ́nlé ni iṣẹ́ lóyún nìkan ó fi ó sínú ọgbà àdẹ̀rà àlùjẹ́nà ibi tó jẹ́ pé òun nira kankan eléyìí nìkan kọ́ àwọn tó o tún bá ń lẹ̀ tí wọ́n ti ń ṣẹ̀lí kí wẹ̀ tó dé kọ́lọ́n tó dá ẹ àwọn màláìkà ọlọ́run tẹ̀ wọ́n lórí ba fún ẹ ó ní kí wọ́n wólẹ̀ ní wíwólẹ̀ àpọ́nlé àti kíkí kí wọ́n wólẹ̀ fún ẹ kí wá ló ṣe é wọ bàbá wa kí irú tó ṣẹlẹ̀ tó fi ti ọwọ́ ẹ̀ ṣẹlẹ̀. ó ní àkẹrẹ́tẹ̀ náà fẹ̀mí náà jẹ́ nà bẹ̀rẹ̀ nígbẹ́ta wọ́n aṣọ ìtẹ́hùn. يعني فتاوى آدم واني يا موسى أنت الذي صفاك الله برسالاته وبكلامه وأنزل عليك التوراة أتلومني على أمر كتبه الله علي قبل أن يخلقني يا موسى ìwọlẹ́ni tí ọlọ́run ọba náà ṣàkẹ́ nípa pé ó fi tíra ránṣẹ́ sí wọ tí ò fi ránṣẹ́ sẹ́lòmíì ìyẹn nìkan kọ́ ọlọ́run kì í bá ẹ̀dá sọ̀rọ̀ ó máa gbóhùn ọlọ́run báyìí lẹ́yìn mọ́ńsá òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́hẹ̀ẹ́sẹ́lẹ̀ nìkan làwọn àfáàní ẹ̀rí tún wà fún pé ó gbọ́ ohun ọlọ́run gbogbo àwọn ànẹ́bì yòókù jibril ní máa wá jíṣẹ́ fún wọn mọ́ńsá ọlọ́run ṣàwọn náà kẹ́ ó special débi pé ìwọ bá ọlọ́run ọba sọ̀rọ̀ ṣé o fẹ́ dá mi lẹ́bi lórí nǹkan sọ́lọ́run ọba ọba adẹ́dà tó ti fi kádàrá kọ sílẹ̀ síwájú kó tó dá mi ní dé àtẹ̀lẹ́mu ní àlá amúrin kẹtàbàhùlá àlẹ́yà kọ́bla ń ní fàájẹ àdámú mùsà ìjíṣẹ́ ńlá ní pẹ̀lú ìdáhùn yìí ànábì ádámù ó wá gàlábà musa yẹn ni pé ó pa á láyò níbi fàǹfà yìí tẹ́yìn bá wọ́n hadith yìí bó ṣe lọ ó máa jọ bí ìgbà bá ní anabi adam alayhi salatu salam ó fi kádàrá ó fi ṣe justification fún ẹ̀ṣẹ̀ tóun àti ìyàwó ẹ̀ṣẹ̀ wọ́n fi kúrò ọgbà àjẹ́nà àìbẹ̀ẹ̀kọ́ ó fẹ́ tako nǹkan tá à ń sọ láàárọ̀ yìí àwọn àtàwa ní àwọn wo hadith yìí àwọn ò lè sọ pé kò sọ̀hí ẹ̀ wọ́n ní hadith tó gbádùn ni nípa tí nǹkan correct àti kó má correct wọ́n ní matalakahu bil qabul agbawọlé wọ̀sámì wọ̀pọ̀ọ̀à agbọ́ àgbà láti dáhùn níwájú hadith yìí lè sọ àwọn rasulillah torí pé òjíṣẹ́ ọlọ́run tí kì í parọ́ ló pìtàn náà fún wa. wọ́n lánà tẹlifáhùn bẹ̀ rọ́bì wọ́n tẹ̀síwìd lè rọwọ́ àyà kama fa alẹ́tìlẹ̀ kọ́dọ̀ríyà. wọ́n ní àní sọ pé hadith yóò sọ̀hí báwọn kan tí wọ́n ń pè ní kọ́dọ̀ríyà bí wọ́n ṣe ṣe àwọn wo ni wọ́n ń pè ní kọ́dọ̀ríyà. àwọn kọ́dọ̀ríyà tọ̀ sáwọn kọ́dìríyà àwọn kọ̀ọ̀dìríyà kọ̀ pẹ̀lú mẹ́dùn ìjọ súnfì kan ni wọ́n àwọn ni wọ́n ni mọ́ṣáláṣí tó wà ní àlímọ̀ sọ́rọ̀ obìnrin tó ti rí àwọn ìjọ kan bí ìjọ tìjàníyà ni wọ́n ìjọ súnfì ni wọ́n àwọn èèyàn kọ́ ni kọ̀dọ̀ríyà àwọn táàmẹ́bí pè ní kọ̀dọ̀ríyà tó ní àwọn ni majus hazel umma àwọn ni ẹlẹ́bọnú àlùmọ̀ yìí àwọn tí ò gba kádàrá gbọ́ ni wọ́n lọ́lọ́run ò kọ nǹkan kan sílẹ̀ tó ń ṣẹlẹ̀ wa lórí ọlọ́run dá wa ó dẹ̀ yọwọ́ ṣùgbọ́n àwọn ṣe láìlá ilẹ̀lá muhammad rasulullah àwọn na ń pè ní mọ̀tẹ́zílà ẹ gbọ́ wọn yí pé kádàrà ń bẹ fẹ́ jù wọn ó ní hum majus hadil umma ó ní àwọn ní àwọn bọ iná nínú tó túmọ̀ sí pé wọ́n pera islam ni wọn wọn jẹ́ mùsùlùmí níwájú ọlọ́run gbogbo ẹni tí ò bá ti gbà wípé kádàrá ń bẹ kì í ṣe mùsùlùmí èrò kúfùrù ní kéèyàn má gbà wípé kádàrá ń bẹ wàláhì ó kírun ó bá rẹ̀ ó lọ mọ́kà tí ò bá ti gbà fọlọ́run ọba kọ gbogbo ohun ń gbé ṣe síwájú kó tó máa gbé ṣe kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ àmẹ́bì ni wàláhì ó wá ní àwa ò ní dá hadithi padà àní sẹ́nu báwọn kọ̀dọ̀ríyà ṣe ṣe nígbà táwọn ka hadithi wọ́n rẹ́rìn wọ́n ní sọkúsọ ọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ànẹ́bí ádámù ò ní ágíù wípé kádàrá ló gbáwájú ìtẹ̀ sí nǹkan tó ń jẹ́ kádàrá torí táwọn ìgbà pé nǹkan kan bẹ tó ń jẹ́ kádàrá wọ́n ní hadithi kò lè jẹ́ hadith òdodo ṣùgbọ́n ṣe rí ìkẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá ṣe fáwọn àfáà ni pé àti tí wọ́n rí ṣàlàyé àti tí wọn ò rálà yí ẹ̀ ṣe táwọn bá ti gbẹ́ hadith tí làákà ìwọ̀n ò bá gbé ìtumọ̀ ẹ̀ láti tú kí ni wọ́n máa ń ṣe wọ́n á wo chain of narration ta ló gbà wá lọ́wọ́ ta ni tí wọ́n bá ti wo ẹ̀gbà wá yẹn pé lágbájá gbà lọ́wọ́ tàmọ̀dò tàmọ̀dò gbà lọ́wọ́ làkàṣègbè làkàṣègbè ní òun gbọ́ lẹ́nu òjíṣẹ́ ńlá ni wọ́n wá rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí tí wọ́n gbà wá yẹn kò sópò rẹ́nu wọn wọn kì í sọ pé hadith yẹn o pé sọkúsọ ni wọn á ní àwọn gbà nǹkan tó wá kù ni pé àwọn ó máa ṣiṣẹ́ lórí kí ni ìtumọ̀ ẹ̀ tí ò sí ní tako àwọn nǹkan míì ta mọ̀ nínú ẹ̀sìn tí wọn ò bá rálàyé ẹ̀ ṣe àwọn náà máa káwọ́ sókè pé àwọn kan sọ báyìí àwọn míì tún sọ báyìí àwọn ò tí ì rí àlàyé ẹ̀ ṣe ṣùgbọ́n wọn ò ní sọ́nù torí pé làákàì tí tó kéré títọ́ lọ́hùn ọba tó ń jíṣẹ́ ńlá ń ṣẹ́ kò rí nǹkan yẹn tú wọ́n bá ti establish pé authentic hadith ni gbogbo lóyún tí àwa náà nílọ̀ bá ṣàwọn nǹkan kan tá a gbọ́ tẹ̀mí wa kọ̀ àbí kí làákà ọ̀rọ̀ ò lè ṣàlàyé ẹ̀ ẹ má jẹ́ ká máa yára dànù pé kò lè jẹ́ hadith lẹ́sẹ̀ ńlẹ̀ anábìlì á pè ní yẹn ẹ jẹun fún ilé example ẹ ẹ ti gbọ́ hadith pé kéṣeṣe bá kó sínú ẹ̀fọ́ yín inú ògì tẹ fẹ́ mu kẹ́ tó sọ́nù kí ni wọ́n ní ẹṣe wọ́n ní kàtẹ́rì àìbẹ̀ẹ̀kọ́ ó dá mi lójú tí kì í bá ṣe pé sáyẹ̀nsì wá kàn fún àmẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà ní ìgbàgbọ́ eṣinṣin la máa ń sọ tó tẹ̀ tí wọ́n dé ṣinṣin ọdẹ so that lẹ́yìn tó jíṣẹ́ ńlá sọ for centuries làwọn oní sáyẹ̀nsì náà wá ṣèwádìí àwọn òtẹ́ tó rí súnnẹ̀ ṣe wọ́n ń bá ti wọ́n lọ ní ọkàn dédé lọ discover pé àṣẹ lóòótọ́ báhùn ṣe wà ní ìrẹ́ ṣíṣí kan bẹ́ẹ̀ ni òsán wà ní kejì wọ́n wá ní ẹ má sọ́mù ló ẹ̀kọ́ rí àwa wá ń dá ọlọ́run pẹ̀lú tẹ̀yìn ṣe discover yìí ó thousand years làmẹ́bí tiwa tí ò tí ò wálé ayé wá kọ́ science lọ́lọ́run ti fi mọ́ ìyẹn ń jèrè sí pé kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ inú èyí tọ́lọ̀ ń bá fi rán ni títí bá ṣe bẹ́ẹ̀ téèyàn bá gbọ́ ẹlòmíràn ní ṣé ẹ̀ make sense bẹ́ẹ̀ ṣe ń kó hadith náà máa fọwọ́ òun hmm. àbí hadith pé tóbìnrin bá ní owó ju dáńbó lọ àfọwọ́ náà nǹkan kan ẹ̀ láláì gbàyọ̀ǹda ọkọ ẹ̀ kò make sense àwọn kan wọ́n ní ah, ah, ó subjugate obìnrin àwọ́bìnrin ah, ni ní generation yìí ọlọ́run rẹ̀ generation yìí ọlọ́run tó ṣòfin kí ẹ̀ kó tó dá generation yìí generation yìí ó lọ ẹ̀sìn ọlọ́run ní yípadà lọ́dọ̀ ọlọ́run tó sẹ̀kalẹ̀ nítorí generation yípa ẹ̀ bá àlájú kójú ikú ìrọ́dún kó wá sádarí tẹ wá ní tẹ́tìmọ̀n tó acceptable tó acceptable àìgbẹ́sìn yé ni wọ̀láì sẹ́ni ẹ̀ wà àpàànà agbẹ́ àsìgbàni tó bá ti dájú pé hadith yẹn wà authentic bẹ́ẹ̀ làwọn àpàṣẹ wá treat hadith yìí wọ́n ní àwọn òṣèṣẹ́ tó kò sẹ́yìn àwọn gbìyànjú láti tú nígbà báwọn bá ṣe lè túmọ̀. Wọ́n ní ìdí táwọn òṣè lè sọ wípé ó correct ká máa fi kádàrá ká máa fi ṣe excuse níbi táburú bá ti ń ṣẹlẹ̀ sí wa inú koran làwọn ti rí. Hadith yìí ó wá mú nǹkan tó jẹ bí ìgbà tá àbá ní bàbá ńlá wa Ádámọ̀ ti kádàrá ṣe excuse wa á wà bá ṣe lè reconcile méjèèjì ẹjẹ́ kí n kọ́kọ́ dá padà sínú Quran káwọ àwọn áyà tọ́lọ́run tí ń sọ pé kò lẹ́tọ̀ọ́ kéyìn ó fi kádàrá ṣe excuse wọ́n ní ọlọ́wọ̀n bá sọ inú suratul an'am verse 148 sayaqulu alladhina ashraku law sha'a Allahu ma ashrakna àwọn tó ṣẹbọ àwọn kèfèrí tànàbí bá ń kì wọ́n lọ ó ní tí wọ́n máa ń fi ń fèsì òun ní pé ìbájẹ́ pọ́lọ́run ọba pé káwọn má jẹ́ kéfèrí ni àtàwọn àtàwọn baba ńlá àwọn táwọn bá lórí ẹbọ ṣíṣe àwọn òbá tí àtìdì ẹbọ ọlọ́run ni wọ́n ń sọ bẹ́ẹ̀ tóun ọlọ́run ọba ò sì gbá wọlé ṣùgbọ́n nǹkan tí wọ́n ń sọ yìí ẹjẹ́ káwòó wọ́n ní bọ́lọ́hun ò bá fẹ́ káwọn yà síbi ẹbọ ni àtàwọn àtàwọn baba ńlá àwọn àwọn òní yà síbi ẹ̀ ṣé òtọ́tọ́ ni ẹ̀dá mi lóhùn tẹ́bá gbọ́n tí mò ń sọ yé òótọ́ ni náà tó bá jẹ́ pé òótọ́ ni tí wọ́n ń sọ kí wọ́n lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ wọn nípa àbùkù ní wọ́n áyà yìí ń sọ nípa àbùkù torí pé wọ́n ti ń ṣe excuse sí yíya tòṣèrí àwọn wọ́n ń sọ nísọ ipé nígbà ọba ti fẹ́ ajẹ́ ọlọ́run wọnú sí i pé ẹ̀yẹ máa torí kan lọ sí bẹ́ẹ̀ ni ẹ máa torí pa ní tọ́lọ́run bá tí ọ̀rá wa àwa ò ṣe yẹn ṣàgbó ẹ̀yà táwọn ń bọ̀ fẹ́ máa bọ ẹ má wàá rò pé yìí wọn torí pé yìí táwọn náà ọba fẹ́ ebe ti sọ fún yín pé náà ṣáà bẹ́ẹ̀ ló ṣá àpín ìtawà náà ń ṣe yìí ọlọ́run wá ní ìsọkúsọ ọ̀rọ̀ ni ìsọkúsọ ọ̀rọ̀ ò túmọ̀ sí pé irọ́ ni wọ́n pa nípa pé òun fẹ́ làwọn ṣe ń ṣe ṣùgbọ́n wọ́n tún sí pé nígbà tó òun ti fẹ́ yẹn òun ti yọnu sí ìyẹn ìsọkúsọ ọ̀rọ̀ làwọn àfáà ṣe ní ẹ̀yìn náà tábúrú bá ṣẹlẹ̀ látọwọ́ yín lọ́pàá ni ó mú oṣù wá rí báyìí má ni àkádàrá ni tó bá ti ní kádàrá ni ohun tó ń sọ ni wípé àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti gbáwájú ọlọ́run gan-an ló mú sí kó ṣẹlẹ̀ ẹ̀mí tí mo ṣẹ̀ṣẹ̀ yóò lẹ́bùn gbogbo ẹ̀dùn yẹn títa ní o ọlọ́run ọba nǹkan táwọn kèfè ní ẹ̀ sọ nìyẹn áyà mi ìyẹn tún ní nínú sọ́ọ̀kù zọ́kùrù وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أتعوني تجدي eléyìí náà ni wọ́n á máa fèsì wípé àwọn màláìkà táwọn ń bọ torí islam ò gbà pé ká bọ màláìkà ìránṣẹ́ ọlọ́run ni màláìkà wọ́n máa wọ́n fi tírẹ̀ ọlọ́run jíṣẹ́ fún àwọn ànábì ọlọ́run ni pé èèyàn bá ń rí èèyàn ra àwọn chọ́ọ̀chì wọ́n lè ní chọ́ọ̀chì kan chọ́ọ̀chì gabriel ni angel gabriel àwọn ń sìn bẹ́ẹ̀ oríṣiríṣi ìwà nu ìsìnkú fi tí wọ́n ń sìn awa kì í bọ màláìkà torí ìránṣẹ́ ọlọ́run ni màláìkà jẹ́ sáwọn ànábì ọlọ́run ìgbà tọ́lọ́run wá ní kí wọ́n má bọ màláìkà wọ́n láwọn kèfèrè wọ́n dáhùn wípé tó bá jẹ́ kọ́lọ́run ò fẹ́ ká bọ wọ́n ni àkókò ní bọ wọ́n wọ́n sì rí yẹn sọ tó bá láwọn ò bá fẹ́ àwọn ò ní rí rí màláìkà bọ ṣùgbọ́n ṣètìmọ̀ èmi kọ́lọ́run ti wá yẹnu sí kí wọ́n bọ wọ́n là so dá wọn lẹ́bi pé wọ́n ń fi tóun fẹ́ wọ́n fi ń ṣe excuse lórí aburú tí wọ́n ṣe so gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tí ṣètọ́nì náà dáhùn ó ní rọ́bì ìmọ̀ àfọwọ́ ìtẹ̀lé láwùjọ yìí náà nà lọ́hùn fìlà àrùn ìwọ lẹ́hùn nípa bó o ṣe ṣí èmi àṣetánì lọ́nà a máa pe dákan lórí rẹ̀ gbogbo nǹkan tí wọn lọ́wọ́ bá lè fẹ́ máa jẹ́ kó máa wù wọ́n ṣe máa pa aláró fún wọn ìlú bàbò ní wù wọ́n lò gbígbẹ́sẹ́pẹ́lọ́run ò ní wù wọ́n ṣe jíjókòó síbi tọ́lá ní kó jókòó tí ò ní wù wọ́n gbogbo kíní yìí tí kì í bá ṣe ń tọ́lá ọba rẹ̀ ní ẹ̀fẹ́ sí wọ̀lá ìpéyàn bá ń gbọ́ ṣètọ́ ni ó máa sọ fún ìpè wá ṣé wọ́n ní kẹ́yìn wá sin àwọn ọkùnrin láyé ni wọ́n kàwé àwa náà kàwé ẹ̀wọ́ ni jókòó bẹ̀ yẹn má náwó ẹ̀ tó bá gbà yọ̀ǹda èwo ni pé tọkùnrin kan dé kó máa bèrè pé báwo ni ṣóúnjẹ ti wà ńlẹ̀ partnership rẹ̀ ti kìíní ìjẹ́ ṣe ń ṣe ní uk nìyẹn bó ṣe ń ṣe ní us ní ibi tọ́lá jó wà nìyẹn ẹni ọlọ́run bá ṣàánú nìkan adẹ̀rẹ́ ìtọ́lọ́run bá ṣà jẹ́ pé uk ni wọ́n gbé sí us wọ́n gbé sí tó bá ń sọ̀rọ̀ súnmọ̀ èyí ó máa ṣèlú pé àbẹ́yìn ìpìlẹ̀ kàádà nílé wọn wà ní bẹ́ẹ̀ la máa wá rẹ pé pé ọ̀hún ni wọ́n bí sí sáyébí gan ni wọ́n bí sí ìbá tó ń ṣe yìí gan ó ń ṣe é ṣe pé ilẹ̀ ka mọ́ bẹ́ẹ̀ ni kẹ́lọ̀ pé àánú ọlọ́run kò síbi téèyàn wà tí ò lè léyìn ọ̀bá ìbínú ọlọ́run náà kò síbi tí ò ti lè pín tẹ́ni tí fẹ́ pín fún kọ́lọ́ má sí wa nípa báyìí nígbà tí ṣètàn náà sọ bẹ́ẹ̀ wípé nípa pé wọ́n lọ́n ṣe òun lọ́nà lòun náà ṣe máa ṣì wọ́n lọ́nà wọ́n ní ṣètàn ló ń fi ṣíṣì lọ́nà tiẹ̀ ó fi ṣe jọsìlẹ̀ pé òun náà kọ́ ọlọ́run ló nífẹ̀ẹ́ ádámà tó gbá ìsìláàmù sí ádámà lọ́wọ́ ọlọ́run náà ni ò fẹ́ tóun ó rí ṣe lòun náà fi ń jẹ́ fìtínà fún yín ó fi ń ṣe justification àgbàpọ́lọ́run ni ò fẹ́ kó ṣe ṣùgbọ́n ṣẹ́pọ́lọ́run ọba yọnu sí nǹkan ṣètọ́nù sọ pé ẹ má dáhùn lẹ́bi pẹ̀lú pé ọlọ́run ṣòro lọ́nà òun náà bẹ ẹ̀sìn wọn lọ́nà tí àwọn àtàkì gbogbo wọn ti ara gbogbo eléyìí wọn yọ wípé àṣọlọ́run ò fẹ́ ká fi ohun tóun ṣe pẹ̀lú pé òun fẹ́ ká fi ṣe excuse fáború tó bá tọwọ́ wa wá ìdí tí ò ṣe fẹ́ òun rèé ó ní tẹ́yìn bá ti fẹ́ òun ní òwà bá fẹ́ ó túmọ̀ sí pé òun sì ọ̀ǹda pé kí fífẹ́ ti ń ṣáájú títò wọn tẹ̀lé ó ní fẹ̀lẹ́mà záágú àzáàgọ̀láhù pẹ̀lú ìdáhùn àwọn tó borí tí wọ́n ṣe islam ó ní lẹ́mà nígbà tí tí àpótá bá ní nígbà tí bàbá dé bàbá sílẹ̀kùn ṣé ṣíṣí ilẹ̀kùn ló ṣáájú bí bàbá ni nígbà tí ó ń pe bàbá ló kó ọlọ́run ní fẹ̀lẹ́mà záágú nígbà tí wọ́n borí àzáàgọ̀láhù ọlọ́run náà wá kún ọ lọ́wọ́ pẹ̀lú gbogbo orí ó sì yọ̀ǹda sí ó fẹ́ ṣùgbọ́n kò yọnu sí torí pé kò yọnu sí ló ṣe ní kó máa múra ìyà tàbá gbẹ́ eléyìí yé àyà rí pé ó dá burú tó bá tọwọ́ wa ṣẹlẹ̀ àwa lẹ̀ wá kọ́kọ́ yàn án àwa lè má mọ̀ torí tẹ́mi wá yàn án ọlọ́run náà wá bá wa pẹ́ láláì yọnu sí i fífẹ́ tó bá wa pẹ́ ló ṣe ṣẹlẹ̀ àìyọ́nú sí iṣẹ́ tó jú ìyàbẹ̀ tó fẹ́ tó jú ìyàdẹ̀. tó àwọn àtà wa lọ sínú àbíyèsí wọn ni báwo la ṣáfẹ́ rẹ̀ pín sáìlẹ̀ báyìí àti rí pé sẹ̀hí ẹ̀ a sì gbọ́dọ̀ dánù torí tá a bá da hadith tó sẹ̀hí nù implication ẹ̀ tí èyí ọ̀pọ̀lọpọ̀ ni pé o ti pàmẹ́bì ló purọ̀ o gbé hadith kan ẹ̀mí ẹ̀ ò tí rọ̀ fún àbó bá ń tí wọ́n ń ṣe wí tó rẹ̀ tí ì ṣetán láti já wọ́n ipe tọ́nà ní kókó dákẹ́ wọ̀ láì tí wọn náà máa bẹ ọlọ́run pé kọ́lọ̀ ń fún ẹ ní pàpá lórí ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n gbọ̀rọ̀ wọn àti ẹ̀mí jẹ́ kí wọ́n bá àdìsí ẹ̀ palẹ̀ wọ́n ní tó yóò tẹ̀ make sense tẹ́bá tiẹ̀ ń tẹ́bá ń ka kíra ẹ̀ máa wo tẹ́ nǹkan ẹ máa mọrun tẹ́ máa sọ síta ànábì ló kò ló kùrọ̀ kì í ṣe tó rá àdìsí ẹ̀ fún tí àwọn àtàwa ní attempt tí wọ́n ṣe láti tó àdìsí yìí afẹ́ kà sí létí wọ́n ní nínú táwọn àfáà sọ òun ni pé wọ́n ní asahir anna adam lam yahtaj بالقضاء والقدر على الظن وهو كان أعلم بربه وذنبه wọ́n ní in táwọn gbọ́yé ní pé annabi adam alayhi salatu wasalam òfin nǹkan tó ṣẹlẹ̀ sóhun àti hàwá nínú ọgbà àdẹ́ra kò fi kádàrá ṣe justification fún wọ́n ló ń fi kádàrá ṣe justification fún mùsíbà ni ẹ ń ṣàlàyé different tó wà ń bẹ̀ aburú ṣẹlẹ̀ sí ni bóyá careless mọ́tò wa kú sí kòtò àwa wo mọ́tò mu kòtò wọ́n wá ní ah, ah, báwo ló ṣe ṣẹlẹ̀ àní tó oh, ọlọ́run ṣàmójúkú fún wa kádàrá ti gbáwájú tó bá jẹ́ pé ìtẹ́ni yẹn gbà lérò ní pé ọlọ́run ọba kọ kádàrá tó máa ṣẹlẹ̀ òun wá ṣe àṣìṣe tó mú kádàrá yẹn ṣẹ tẹ́ǹtẹ́ni àṣìṣe tòun ọ̀tọ̀ kádàrá mùsíbà tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ òun fi kádàrá òun fi ṣàlàyé mùsíbà pé ọlọ́run ti kọ mùsíbà yìí ṣùgbọ́n wọn ò fi kádàrá justify pé òun kọ́ lòun ṣàṣìṣe pé n tó yẹ kóun check lára mọ́tò tóun ò check òun ò sọ pé òun ò lẹ́bi a máa sọ pé ó fi kádàrá ṣe justification fún mùsíbà ṣùgbọ́n kò fi kádàrá títí pé fi sọ̀rọ̀ ẹ̀ mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ so àwọn àtà wọ́n gbìyànjú láti tún fàdíìsì adam àti musa ìbáyìí wọ́n ní musa alayhi salam kana alam bi abihi wa bi zambihi min an yaluma adam ala zambin fattaba minhu wọ́n ní káràntí wípé ọlọ́run ọba sọ ní quran ó ní òun sọ àwọn gbólóhùn kan fún adam lẹ́yìn tí ó ṣẹ̀ wípé kó fi wá foríjì òun ọlọ́run ọba ó ní fattaba alayhi òun ọlọ́run sì foríjì yìí wọ́n ní àmẹ́dù mú sábẹ́ àgbàmẹ́dù ọlọ́run kò pọ́síbù tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba sọ pé òun ti forí ẹ̀jẹ̀ ẹrú ẹ̀ ni musa náà ó fẹ́ máa da lẹ́bi fún bó ṣe jẹ́ pé kò pọ́síbù kánàbì adam tọ́lọ́run ọba lòun forí ẹ̀ṣẹ̀ jì kóun náà fẹ́ justify pé òun kọ́ lòun ṣe é kádàrá ló gbáwájú wọ́n ní bẹ́ẹ̀fọ́ ibi tá a lè tó hadith yìí sí ni wípé salam anabi adam ó gbà pé òun ṣẹ̀ ṣùgbọ́n ń gbà pé wọ́n rán musa létí dà ọlọ́run ti kọ́ ṣáájú péye tẹ̀ tó ṣẹ̀ ohun tó ń sọ ni pé mùsíbà tó ṣẹlẹ̀ yẹn o kò sí bóun ṣe lè wù kóun ó gbọ́n tó tóun lè tóun lè yẹ̀ ẹ́ ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí péun kọ́lẹ̀ lẹ́ṣẹ̀ tó àlàyé yẹn làwọn àáfà ṣe nípa hadith yìí wọ́n wá ní wàhálà màánà àṣìṣẹ́ mi máa kéèrè fi hadith. فما قدر من المتائب يجب الاستسلام له wọ́n ní ìtumọ̀ yìí òun تداجو لا nǹkan tá a rí tó dáa jù láti fi tú àdéhùn yìí àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣiṣẹ́ bí yóò máa sá sábẹ́ ẹrú eléyìí pé kádàrá ni kìí ṣòun náà ó ṣe jẹ́ pé èyí tó pọ̀ nínú àwa yorùbá a kìí bọ́mọ wa wí níbi tó bá ti yẹ ká ba wí tọ́mọ bá ń jalè wọ́n lè lórogún ìyẹ́ ní òjò gbádùn èyí tó bá ń rìn káàkiri àdúgbò tó ń hárẹ̀ kiri wọ́n ní wọ́n ti ṣe ní àti ṣe ní òun náà kọ́ tó bá ti lọ ilé ọkùnrin kìíní ilé ọkùnrin kejì tó bá ń jáde níbẹ̀ lójú ẹ̀ máa ń dá pé ah, ibo lòun ti ń bọ̀ yìí ẹ̀dákan ẹ̀bá àyẹ̀wò gbogbo rọ́bìṣì yìí kì í jẹ́ tẹ́lẹ́ṣẹ̀ ohun ẹ̀ṣẹ̀ ẹ̀lẹ́ṣẹ̀ àfẹ́ẹ̀ fún mùsùlùmí ọlọ́run bá ní máa àfọ́bà mi mùsíbà tí kò máa àfọ́bà mi mùsíbà tẹ́bí máa tẹ́sàbà àìdíkùn gbogbo mùsíbà tó bá ṣẹlẹ̀ sí yín kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run kì í ṣe àbòsí ó tó sí yín lọ́nà kan àbọ́nà mìíràn tá a bá gbà pọ́lọ́run kì í parọ́ gbogbo èyí tó ń bẹ́ nìkọ̀ọ̀kan wájà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó ti tọ́ sí òun lè má mọ́ o ṣùgbọ́n lọ́run sọ ó ní wọ̀láhì ó tọ́ sí yín ni òun ò ní parọ́ kò sí mùsíbà kan tó ń ṣẹlẹ̀ sí láì jẹ́ kó tọ́ sí yín ni tá a bá gbà bẹ́ẹ̀ ìhàwó la fẹ́ ká tọ́ sí kádàrá ọlọ́run òfin tí ó ṣẹlẹ̀ hàn wá so káwa máa láníyàn pé a fẹ́ ṣe dáadáa kọ́lọ́run náà bá wa fẹ́ dáadáa tá a fẹ́ ṣe yẹn kádàrá dáadáa ó máa wá ṣẹlẹ̀ kọ́lọ́run ọba yọnu sí tá a máa ti bẹ̀gbá ládàá tí ì tí òun wá bá wá ṣẹlẹ̀ ká kọ́kọ́ gbà wípé kò ṣẹlẹ̀ látọwọ́ ọlọ́run níṣẹlẹ̀ tàbòsí èmi tí mò ń gbìyànjú lójú méjèèjì tèmi náà ò lè tẹ́gbẹ́ tèmi náà ò tèmi kí n ra mọ́tò tèmi tó wá jẹ́ pé kí n bá tiẹ̀ tí ń gbóhùn landlord mò ń wádìí kí n máa sápamọ́ sí mi kí n má ṣe rò wípé ah, ọlọ́run ọba dájú o ó yàkà sí mi o ohun tí rẹ̀ ṣe tọ́ sí mi èmi lè má mọ̀ ọ́ ó tọ́ sí mi ló ṣe ń ṣẹlẹ̀ sí mi màá máa sapá pé mi ò fẹ́ parọ́ mi ò sì fẹ́ mi ì fẹ́ kọ́lẹ̀ mo fẹ́ ṣiṣẹ́ pé mi náà lè lówó tí ó bò mí láṣìírí kọ́lọ́hún lè bá wa fẹ́ dáadáa yẹn kí kádàrá dáadáa máa wá ṣẹlẹ̀ tó bá wá ń ṣẹlẹ̀ àwa ní fi yẹra wa ọlọ́run ọba láàfin yìí ṣùgbọ́n lákòókò tí tí òun wa bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìhà tí wọ́n fẹ́ ká kọ náà ni wípé bẹ́ẹ̀ ni ó tọ́ sí mi yálà nípa pé ẹ̀ṣẹ̀ tí mo ti tì síwájú tí mi ò rántí àbótọ́ sí mi nípa pé ọlọ́run fẹ́ fi sùúrù ti máa ṣe nínú àdánwò yìí ó fẹ́ fi ṣàgbéga kan fún mi tí gbogbo ìbádà tí mo mọ̀ ọ́ ṣe tó lè má mú mi débẹ̀ ẹni bá ti gbẹ́rù eléyìí yó kádàrá ò ní mí débi kí mánì ẹ̀ bàjẹ́ kò ní mí débi kó máa wá wá wọn ní bàbá kan wà tẹ́ pé ọwọ́ ẹ̀ máa ń jẹ́ kó máa wà kiri kádàrá ò ní ìlú débi pé sọ pé òun ti pẹ́ ní islam gbogbo àpá tó wà lẹ́kọ̀ọ́ kò sí ìtàwọn òtí ìjọ́dọ̀ wọn òun ò bọ́nú ẹ̀ làwọn ṣe ní káwọn tó ń bá lọ chọ́ọ̀chì pé pé ọlọ́run tún gbàdúrà ń bẹ̀ ọlọ́run gbàdúrà bí tó lóun bínú sí tó ẹjẹ́ kó yé wa wípé tá a bá ní islam ń sọ́ọ̀bù problem kì í ṣe pé problem ò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n mùsíbà tó fẹ́ ṣẹlẹ̀ ta láàrí ààrí mùsíbà yẹn ọba tó dáa làwọn bá díìl wọláì àti borí mùsíbà yẹn ṣùgbọ́n tí ò bá lágbọ́yé bó ṣe ń kúrò nínú kan yóò máa bọ́ sínú mi ìgbà àdẹ̀ra gan tó yẹ kó máa gbádùn ìdẹ̀ra tọkàn ẹ̀ balẹ̀ ayé ó máa ká sókè ká má tẹ̀ wá ṣègbà tí mùsíbà bá ń ṣẹlẹ̀ so eléyìí ni ìbọn tí a fẹ́ sọ nípa àtẹ́yídà mo fẹ́ padà síbi àwọn ìbéèrè bíi mélòó kan tí mo jẹ wá nídàáwọn ẹ̀ nínú èyí tí mo rántí ẹnìkan béèrè lọ́tọ̀ tó lọ lọ́hùn wípé sírẹ́tù tahab síka sírẹ́tù tahab wọ́n láwọn gbọ́ wípé hadith yẹn lẹ torí níjọ́ tí mo darí lóhùn mo ní kọjọ́ kí n yẹ̀ wò síwájú ọjọ́ yẹn ìgbàgbọ́ tèmi náà ní ni pé káka sírẹ́tù tahab níjọ́ jùmọ̀ súnmẹ̀ ni ṣùgbọ́n ṣe rí ẹ̀kọ́ tà ń bẹ lọ́wọ́ ọba pé kó kọ́ wa kó jẹ́ ká rẹ́ yìí náà kọ́ òun ni pé èèyàn kì sọ pé òun mọ̀tàn nínú islam pàápàá jùlọ tó bá ti jẹ mọ́rọ̀ hadith pé àmẹ́bí sọ àbáwọn àfáà ní báyìí ṣe sùúrù tó o bá ní o fẹ́ lọ ìyẹ́wò kò tí ì túmọ̀ sí pé òpó mú rárá ẹni tó ń sá púpẹ́ kóun má pàdé ìbínú ọlọ́run gan ló máa ń ṣe irú àwọn nǹkan bẹ́yẹn àwọn tẹ́ ẹ bá ti rí tẹ́nu wọ́n máa ń yá bèrèbèrè pé irọ́ ni kò sọ́rọ̀ ń bẹ́ẹ̀ gbogbo àwọn tí a láfíkà ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀lá ẹ̀bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa ń ṣe bí bọ́ọ̀rọ̀ ṣe ń ṣe sísá náà máa ń ṣe a máa sọ pé ọdún tó ọjọ́ gbà ìtọ́jú halifẹ̀ sheikh medimudin àfa kéèsì máa di kéèsì àgbègbè pàdé mọ́yìn ó lọ gbàgbára ni so nígbà tí ẹrọ ọlọ́run yẹn sọ alọ yẹ̀wò wọ́n wá ní hadith yìí ó wà nínú sunan albayhaqi sunan albayhaqi tábàlọ́wọ́ tíra bàbá àlùbáńtán pẹ̀lú ìrọ̀ ọ̀lọ́gàlẹ́l ó ṣàlàyé lórí hadith yìí ó ní ìkọ́nyà àwọn onímọ̀ hadith àgbà tí wọ́n ń pè ní azahabi òótọ́ ó sọ pé hadith yìí dọ̀rí síbẹ̀ lórí ẹrú ọlọ́run kan bẹ nínú àwọn tó gba hadith náà wá tí wọ́n ń pè ní naim bin hamad azahabi ó ní ẹni yẹn ẹni tó lẹni kò sí náà ń tá a lè máa gbàròyìn ẹ̀gbọ́ ìyẹn ni azahabi rí tó fi sọ pé hadith yẹn o kò sọ ṣì lọ́dọ̀ tó ṣùgbọ́n ìmáàmù albert hapi tó mú hadith yẹn wá nínú súnmọ̀ ó ní lẹ́yìn bèèrè kì í ṣe um, na'im bin hamad nìkan ló gba àdéhùn yìí ó dàbí ń wípé àwọn nǹkan kó ṣẹlẹ̀ ní ànà pàjá a rí ọmọ mẹ́rin wọ́n ní àwọn rí lasma tó gbàgbèrò létí wá gbé ń tiẹ̀ ó o kò gbà létí ó fà èyí tó wá jẹ́ pé tẹ́ni tó sọ pé ìfàlẹ́sẹ̀ nìkan ni mo rí nígbà tí mo gbọ́ pé gba ló ti mú ní kò sọ̀rọ̀ ọ̀bẹ ìsọkúsọ ni torí mo rí ń mú abubakar wọn ló ìfàlẹ́sẹ̀ ni. ìmáàmù bẹ́ẹ̀ tí ó wá ní naim bin hamad òun nìkan kọ́ ló gba hadith yẹn wá a rí ìgbà látọ̀dọ̀ lòmíì bíi tani yazid bin muhammad àtọ̀dọ̀ lòmíì náà sa'id bin mansour. ó pé lọ́dọ̀ gbogbo kò sí hadith yẹn fi kọsẹ̀ ẹni ire ni wọ́n kì í ṣòpò rọ́ tòlọ́dọ̀ bẹ́ẹ̀ hà hadith yẹn sahih nígbà tí alalbani tó ń wá àti bẹ́ẹ̀ hà sí àti zahabi nínú àwọn àpá ìní hadith àtijọ́ ni albani wa make independent research lórí hadith yẹn ìkọlù sahih ìkọlù dọ̀if owó pé ta lòun fẹ́ tẹ̀lé láì kọ́kọ́ ṣèwádìí jinlẹ̀ ó wá trace àwọn narrators yẹn ó trace wọn lọ ó trace wọn bọ̀ ó ní ọkàn òun balẹ̀ sí pé nǹkan tí bẹ́yà pèsè ọ̀hún ló correct pé ọ̀nà kan ṣoṣo kọ́ ni hadith yẹn gbà wá ó gba ọ̀nà tó jẹyọ kan lọ wá gbogbo ìrókù ló authentic so tá a bá rí tó gbọ̀nà òpùrọ̀ wá ta ni ó lẹ tí ẹ̀ tó lẹ yẹn kò da tàwọn olódodo yòókù kò dánù ẹ jẹ́ ṣó yé wa so sísà tó sọ wípé òun gbọ́ pé bẹ́ẹ̀ yìí ó ṣeé ṣe tó jẹ́ pé tíra tó kà àbá tó gbọ́ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ azahabi ni wọ́n ń kú ní ìpínlẹ̀ pé ọ̀rọ̀ sheikh alalbani àti bayhaqi ó takò ti azahabi tó ọkàn wa tún rinlẹ̀ lórí pé hadith yẹn ń kọ́ ó wà authentic bá a ṣe gbàgbọ́ níjọ́ tó ń béèrè question yẹn náà kí yẹn máa jẹ́ ìdáhùn ti àkọ́kọ́. ìkejì sísá kan béèrè ẹ̀kún ṣojú agbo níjọ́ tí mo dá yín lẹ́kọ̀ọ́ lórí nǹkan tó ń jẹ́gbe àti tí kìí ṣẹ̀gbe tí mo wá sọ pé ọtí àmọ́lẹ́gbe ṣùgbọ́n a mọ̀ ní nǹkan tó ṣe wọ̀ láti mu ẹnìkan wá bèrè nu yín pé ẹni tó fẹ́ fi ọtí ṣèwòsàn lórí ara bí ó fẹ́ fi pa ẹsẹ̀ tí kòkòrò mu wọ́n wá ní ọtí lè ṣòwòsàn ẹ̀ àbí wọ́n fẹ́ fẹ́ mu para fún nuvate tí ń bá rántí dáadáa nǹkan tí mo fi dáhùn ni pé wẹ́ẹ́ wọ́n lè ṣe bó tiẹ̀ jẹ́ pé wọ́n lè ṣe ó lè má jẹ́ the best bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣe lè má jẹ́ the best rèé ẹni bá rí jẹ́ ẹ̀mú lọ́wọ́ ẹlẹ́hàá kò ní fara dá ẹ̀bẹ̀rẹ̀ wípé ṣé wọ́n lọ́mọ tó ní measles ni ní tó máa fi rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pẹ̀dẹ̀ rí wọn ò fẹ́ rí ń de dáadáa fẹ́ ṣàgbérí díẹ̀ kí wọ́n fẹ́ di twenty five mọ́ni lọ́wọ́ ni wọ́n ní àwọn tó yẹn náà máa ń dẹ́gbọ́n sí i inú àjẹmọ́ máa ń rọ tiwọn sí òun rí kan tó lọ rọ lu tó ti ń sìn torí irú àwọn ìrújú bẹ̀ sáà ní fẹ́ kó sí la ṣe máa ní ká má fi ṣèwòsàn ṣùgbọ́n kì í ṣe pé ààrẹ rí tó dájú pé tó bá ti para dípò jẹ́gbé fún un àbí tó jẹ́ wọ̀. sísà kan wá béèrè wọ́n ní hadith wá sọ pé máa jẹ́ àlọ́láhùn ṣìfà ọ̀húnmọ̀tì sí máa kárọ̀mà àlẹ́yìn pé ọlọ́run ò ṣe ìwòsàn kò fi ìwòsàn àlùkòmọ yìí sínú nǹkan tó bá ṣe léèwọ̀ fún wọn báwo la ṣe fẹ́ yanjú hadith yẹn mo wá ní òótọ́ ni hadith yẹn ibì kan wà títúmọ̀ ẹ̀ ti owó àwọn àpá lójú ibi pé ọtí àgbọ̀dọ̀ fi ṣe àgbo àbíwòsàn tá a bá máa sọ fẹ́nu kò pọ́ sọ pé èròjà àgbo kan ẹyọ kan tó lè bàjẹ́ ní àìfi guinness àbá ìfi ògógóró pẹ̀lú ẹ̀ á sọ fún ọ pé káàrùn yẹn múra tó lọ múra dáadáa àní bá wọn lò ó àwọn àfáà lẹ wa tọrọ òye wọn a máa fẹ́ ti wú ẹran ẹlẹ́dẹ̀ wọ́n sọ pé tá a bá kó sínú àhámọ́ tí ò tẹran tá a a lè jẹ́ àwọn àfáà ní ìdájọ́ oúnjẹ yàtọ̀ sí ìdájọ́ ìwòsàn o nípa oúnjẹ ọlọ́run ní tí ò bá sí nǹkan míì tá lè jẹ ọlọ́run má fi rú àdánwò bẹ́ẹ̀ ṣe wá ó ti ṣẹlẹ̀ tí mo kà á documentary ni àwọn ọmọ school kan ní canada wọ́n ń travel láti ibìkan lọ sí ibìkan ní plane wọ́n já sórí ice tí wọ́n bá dẹ̀ mọ the polar region ẹlẹ́rìn thousands of kilometres bẹ́ẹ̀ nìkan ìlú kankan ice ni so torí pé plane já sórí ice àwọn òkú tó kó decompose wọn jẹrà inú plane náà làwọn tó survive wà wọ́n dẹ̀ ń wò pọ̀ àwọn ọmọ ìyá wọn lẹ́gbẹ̀ẹ́ wọn bí pé wọ́n sùn ni kò sí pé jẹrà kò sí pé rùn ìbọn oúnjẹ díẹ̀ tó wà nù plane sọ̀rọ̀ tó ń jẹ máa wà nù sọ̀rọ̀ plane nígbà tí wọ́n fi máa lo bí ọ̀sẹ̀ méjì wọ́n jẹ oúnjẹ yẹn tán dọ́kúmẹ́ntì ni dọ́kúmẹ́ntì in ló máa ń fi fíìmù yẹn act nígbà tí wọ́n jẹ oúnjẹ tán wọ́n wá oúnjẹ ara pé kí ló kù báyìí ìgbà tí wọ́n sún kan ògiri wọ́n bẹ̀rẹ̀ sí ní slice àwọn méètì wọn díẹ̀díẹ̀ wọ́n jẹ wọ́n tó bá dẹ̀ àwọn àfáà lè pé ṣé dà láàyò àbẹ́ ni nípa oúnjẹ in tó jẹ́ èèwọ̀ tí ò bá sí nǹkan míì ọlọ́run gbà wá láàyè pé ká jẹ ìbátẹ́mi òfin ní bọ́ àní jẹ́ǹjẹ tó dùn tó ti yé ìdá díẹ̀ bá fi so ẹ̀mí àti ara pọ̀ títí tọ́lá fi mọ́ halal dé nípa oúnjẹ ìyá ò tí ìsọpẹ́tẹ́ tó wà ń báńkì máa ṣiṣẹ́ ìlọ tí mo sọpẹ́ nìyẹn o wọ̀láì tí mo sọpẹ́ nìyẹn kó kúrò ń báńkì tó dà tó má sọpẹ́ lọ pé tó bá pèsè iṣẹ́ ní ìkóhùn tó kúrò ń báńkì ìbínú ọlọ́run wà nídìí yorùbá àtẹn tó ń gbà àtẹn tó ń fún ni àtàkọ̀wé ẹ̀ gbogbo pátápátá ọlọ́run ṣẹ́bilé ṣùgbọ́n nípa ti oògùn ànábì sọlọlọsọlọ kò júwe oògùn kan fún wa tó fi sínú nǹkan tó jẹ́ haram tó sísè yìí wá ní ṣé hadith yìí ṣẹ́ni tó wá fẹ́ fi ẹnu para ṣètò kò ti kó sínú ẹ̀ mo wá ní kan jẹ́ kí ìyẹ̀wò lẹ́yìn tó ní ìyẹ̀wò mo ti di àwọn àfáà tí mo rò kan túmọ̀ jù mí lọ lórí ẹ̀ so nǹkan táwọn náà gbọ́yé kò yàtọ̀ sí nǹkan tí sheikh ibn ọ̀sẹ̀mìn tó gbọ́yé kí ni sheikh ibn ọ̀sẹ̀mìn gbọ́yé nínú tirẹ̀ àṣẹ́fẹ̀ mìtìrà nígbà tó sọ̀rọ̀ dídẹ̀ ọ̀rọ̀ alcohol pé tọ́lá fẹ́ fún alábẹ́rẹ́ lọ́sítù wọ́n máa ń fi òwú sínú alcohol wọ́n á fi pa skin wọ́n tó ìjẹ̀kẹ̀ alcohol kẹ̀dẹ̀rẹ́ olùjẹ́ intoxicant ibn ọ̀sẹ̀mìn ṣàlàyé pé àgbáyé òun bàbá àlùbáni náà dẹ̀ wá pápọ̀ inú àdún pẹ̀lú ẹ̀ ni pé a gbọ́dọ̀ fi ṣe ìwòsàn nǹkan tá a máa kìbọ ẹnu ṣùgbọ́n tó bá jẹ́ pé àǹbùkì nígbà tá a ti establish pé kì í ṣe nàìjíríà àdẹ̀mú òun ò rí nǹkan tó burú ń bẹ̀ tó ti yé kí sísà mi tán béèrè question yẹn káwọn náà gbọ́ ohun tí mò ń sọ yìí ní ìrúlọ possibility káwọn àpá mi sọ pé rárá ẹ má tiẹ̀ lò rárá. haram ni àwọn àpá tó máa sọ bẹ́ẹ̀ máa wà bàtà wá sọ pé bẹ́ẹ̀ ni ẹ jìnà sí láti fi ṣèwòsàn ìbá jẹ́ ti mímu ni àbí tara torí ká má kó sínú ìrújú ṣùgbọ́n tá a bá súnkan ògiri tí ò sí nǹkan tá a lè lò fún òsàn tara àwọn àpá kan ní rárá àpò sínú aburú tó bá jẹ́ ti ara ṣùgbọ́n àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ jẹ́ ìkẹta nípa fífi ìbádà kan ṣe ìbádà méjì papọ̀ ṣáàlẹ̀ yanjú yẹn lé ní ẹjẹ́ káfíń ẹ̀jì next city ẹjọ́ tó tọ́ lọ́hùn torí mi ìfẹ́ go beyond the time tí mo dá fún wa ìbádà kan ṣe ìbádà méjì ní tí mo gbà lérò pẹ̀lú ẹ̀rẹ̀ èèyàn parí haida kò tí ìwẹ̀ ìwẹ̀ haida tó ti yẹn sìn bóyá òun àtọ́pọ̀ wá wà nínú àwọn tó gbọ́ wípé àwọn àfáà kan ní òun ṣe dandan tóun rẹ̀ káwọn tó súnmọ́ra pé tóun bá ti sun abẹ́ àbí ara àfáà ò tiẹ̀ balẹ̀ kò lè mú sùúrù tó ti yé ó wá ní àkómù jọ òun bóun ṣe wà yìí òun lè commit ó wá wáyé bí òṣè yẹ kó wáyé ṣe pé ìwé haida wọ́n sì jẹ gbèsè ìwé haida tí sísà ò tí rẹ̀ tí jẹ̀nàbà tó ti wá gorí ẹ̀ ṣé wọ́n ẹ̀kan ni sísà yìí máa rẹ̀ ni àbí ó ṣe ń wẹ̀ kan tán á tún dà níyàn ìkejì àbí sápèjúwe àwọn mọ́ṣáláṣí afẹ́ kí tẹ̀híyẹ́tìl masjid àwọn arántí pé àti ìkírakatẹ́rù fẹ́jùr ṣé rákà méjì tá a máa kí yẹn ṣé gbé méjèèjì àbí a máa kí méjì tẹ̀híyẹ́tìl masjid ìṣẹ́jú márùn-ún tó ṣe bàtìlágbára ọlọ́run ní síkìn tó ń bọ̀ ṣé helper wà next sunday ok tó tó bá di next sunday màá ṣàlàyé ẹ̀ fún wa àwọn ọbẹ̀ ni wọ́n láti lè ṣe àwọn ọbẹ̀ ni wọ́n láti lè ṣe lágbára ọlọ́run ọba so we fẹ́ gba questions up to one o'clock we have just twenty five minutes ṣé ara àwọn pẹpẹ rí mi lónìí wọ́n wà anybody ẹ jẹ́ má tijọ́ àtijẹ́ kí n mọ̀ okay torí jẹ́ sí mo ní ẹni mélòó wọn lẹ́ni mẹ́ta mo ní òkè mo búkù ìṣẹ́jú mẹ́wàá nígbà tí mo bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ẹ̀ bí díẹ̀ mẹ́wàá ni ṣẹgbọ́n ẹ̀dàkùtọ̀ ọlọ́run kò sí nǹkan tó ń fi wà lójú ebi dájọ́ ìsìlẹ̀ ń béèrè kò sí nǹkan tó ti wà lójú nù yẹn èmi náà ní personal problem èmi náà máa ń lọ gbé báwọn àfáà mi máa ń lọ sọ́dọ̀ ṣe tó rí ẹ̀hẹ́ ìsáàdà gbẹ̀gbẹ́ ní ìjìmọ̀ máa ń lọ gbọ́rọ̀ báwọn tó kọjọ fún advice mi so kò sí bí ọlọ́run ṣe ní títẹ nìkan tó àtúndà ìtìtì ẹjú tiẹ̀ lọ so kò sí tìjú nù yẹn now Um, kí n tó gba question inú mi dùn púpọ̀ lánàá tí mo lọ fún àtúnkọ sísọ ọmọ ọmọfà ìzàbí ọmọfà waz ọlọ àwọn ọmọ wọn àti gbogbo àwọn ọmọ wa yòókù àti ti ọmọ ìsùnmọ́yà náà ta lọ ní àbáwọ̀ta uh, èrò ìtìlẹ́yìn eh, mo rí ibi táwọn kan ti wá síbẹ̀ ọ̀nà tó dùn púpọ̀ ni wọ̀lá orí mi bẹ̀rù pé tí kì í bá ṣe àgbẹ̀yẹ súnà yìí pé a fẹ́ dun ọmọ ìyá wa ń nú pẹ̀lú lílọ ni wọ́n bá ṣe ohun mọ́tò kan ti wá síbẹ̀ ká ló ń jẹ tó fẹ́ fún wọn bẹ̀rẹ̀ àwọn tó fẹ́ lọ pé èèyàn rà wọ́n á jẹ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ inú ilé wọn pẹ̀lú pé ọmọ ìyá pè wá sẹ́mọ̀ pé àwa tá a bá ti yà síbi tá à ń ṣe yìí àwọn ọ̀rẹ́ ta ní kì í pẹ̀ mọ́ fámílì gan nígbà míì ojú wa gan jì wọ́n wọláì àwa là ń mọ̀ pé àwọn gan ló yẹ pé wọn tì àwa ṣùgbọ́n àwa dúpẹ́ fọlọ́n pé ọ̀rọ̀ táwa gbọ́ kò jẹ́ pé wọn tì wá à ń wò wọ́n tàánú tàánú pé kọ́lọ́n jẹ́ káwa náà lè ràn wá lọ́wọ́ now táwọn ò bá ma tún máa kúnra wa lọ́wọ́ nígbà tá a bá lóde báyìí a máa jọ aláìléèyàn tẹ́ ẹ bá dẹ̀ wo àwọn òde táwa ń lọ lẹ́yìn àtúnkọ̀ àti nìkan èwe la tún lè bára wa ṣe àti ń ṣe birthday àti ń ṣe new year àti ń ṣe ìjókòó pọ́n ń sílé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó tẹ̀ pé ìgbàláàyè wà ṣé yé wa pé láì tiẹ̀ sí nǹkan kan tá à ń ṣe tí ó mú kọ́ dìísá ìpè òun fẹ́ ṣe oúnjẹ orílẹ̀ èdè fún àwọn ọmọ ẹgbẹ́ òun kan báwọn jẹun káàbù kan rò pé mo ti ẹ̀fẹ́ ní company and brothers ẹ̀yin ifra lágbẹ́já táwọn ọ̀dẹ́jọ ẹ̀pàdé ilé ẹ̀dọ̀ mi ẹ̀rá bá mi jẹun ìyìn tó fẹ́ dé sílẹ̀ pẹ̀lú special but spirit pé ọmọ ìyá pè wá ó feel proud láti associate pẹ̀lú wa kájọ yín pé súnmọ́ ó sá ìyẹn gbà wá kán ní kílẹ̀ ń ṣáà ṣe nǹkan kan mo kàn pé àpèjẹ náà ni ayé ẹ̀ wà fún wa. fún àwọn social gathering tá a máa ń ní òtó nǹkan tó nǹkan tó bá ń yọjú báyìí ẹ̀dá kan jẹ́ ká máa fún àwọn ọmọ ìyá wa lọ́wọ́ sẹ́rí látara pé ẹnìkan pè wá lọ ìbáṣepọ̀ wa máa gúnrégé kò láìpì ká lọ tiẹ̀ tó di ìgbà tiwa tó má fẹ́ wá bó tiẹ̀ jẹ́ pé àní kápá ní ọ̀bẹ ìṣe o ìdíwọ́ lè mẹ́lò míì táwa lọ sí tiẹ̀ kó má lè wá jẹ kó má di pé à ń sìn pé mo dẹ̀ lọ bí ọ̀hún afẹ́ ká lọ nílò àníyàn ẹ̀sìn ni òun wá wá tiwa kò wá tiwa ládàá tiwa ò já létí but inú mi dùn púpọ̀ wípé aráhùn èèyàn kan wá lánàá yẹn wọ́n dẹ̀ ṣe wá tí ó mú fìmáyà náà nìyẹn tó mo bẹ̀yìn torí tọlọ́run ẹ jẹ́ ká máa warm up síra wa kí ọlọ́run máa yà wá bá a ṣe jẹ́ ọ̀rẹ́ láyé ọlọ́run ṣe wá lọ́rẹ̀ẹ́ láàjẹ́ náà àbẹ ọlọ́run ọba ọlọ́run jẹ́ ká máa pọ̀ sí ni gbogbo àwọn ọmọ wa náà ọlọ́run oyún olóòótọ́ but a fúyẹ́ láti gbé péyàn bá dání kan ń gbé a máa jẹ bí pé ń wo ju bó ṣe wúwo lọmọ kọ́lọ̀ ń ṣe gbogbo ẹ fún wa now one take questions ọmọ ọmọ tí ó fẹ́ ìsinmi ẹ̀hẹ́ ẹ bá pín question fún ẹ̀rọ náà ni mo ń rẹ̀ yìí ẹjọ́ fẹ́ni tọ́lọ́wọ̀ bá ní kí ààyè yọ fún mi láti meet lẹ́yìn lẹ́yìn yẹn mi ò fẹ́ kọjá zuhur níbí tí n bá ti kí zuhur tán táwọn alálé mi gan bá pẹ́ wọn máa gbọ́n tòde lé mi mo ti sọ fún wọn ẹn tó fẹ́ tajà tá a bá ti stop ní thirty minutes per question to quarter past one láti quarter past one yẹn màá wà lẹ́yìn lọ́hùn fáwọn tó fẹ́ rí mi tó bá ti ń di five minutes to two tó ń bá ti kírun tán mi ní padà síbẹ̀ mọ́ so ẹ bá tún questions náà. Time number one. Alaikum salam. Ago. Okay ẹgbẹ̀ wọ́n ni wọ́n rà agbó kan ní last week ẹn tó bá sọ agbó nù àhàn ẹjọ́ ẹwọ́ tí nìyí ààrẹ méjì náà fi ń tàn ìyá tó kọ́ tàn án nísàlẹ̀ ẹ máa tẹ̀ sókè dẹ́ńtò kéyẹ náà ẹ máa tẹ̀ sí right àwa tàn án blue téèyàn bá pa ń sàlẹ̀ ó máa tàn án blue rẹ̀ kò ní sọ̀rọ̀ so ẹ kọ́kọ́ tún ìṣẹ̀lá tẹ̀tẹ̀ lọ sí láti ìsàlẹ̀ sókè ẹ tún wá tàn án blue السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم kí ọlọ́run bá kó bá aṣà lékún dáadáa fún yín. àmì àtẹ̀yìn náà fi sàmì amị àmì ìbéèrè fẹ́ béèrè. ó dá lórí mímá pe ọkọ eni ní o àní nke ọ ma lo o fun. Ma'am, question one. Ma'am. Ma'am, ń Ma'am, ṣe níta ní máa lo ẹ fún ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ ni. Ṣé mo rí pé nínú ọ̀tún Yorùbá ń bíbá yìí? Ṣé mo Islam ó tó já sí pé bí ẹbọ ni bí tóbìnrin máa kúnlẹ̀ tọkùnrin máa dọ̀bálẹ̀ bẹ̀rẹ̀dẹ̀ láwọn kọ́ńtọ̀ mi tó já sí pé bọ́lá àwọn yorùbá tún ti àṣẹ jù wọ́n tún ti bọ̀ tiwọn bí tọkùnrin máa fẹ́ bí ìyàwó mẹ́wàá tó máa fẹ́ ju bẹ́ẹ̀ lọ hmm. but adẹ̀mọ̀ wípé lára kọ́ńtọ̀ yorùbá náà ni kí wọ́n ṣe àpọ́nlé ara èèyàn bóyá ọkọ ni àbí nǹkan kan so mo máa wá sí pé kí wọ́n máa pe ohun tí wọ́n torí pé mo tẹ̀ ní ọ̀pọ̀ tó sọ pé níbi tó ń bá tẹ̀ ní tọ́wọ́ pé tó ẹgbẹ́ jáde ni orúkọ náà ló máa máa pè ṣe ọ́n bí sá. tó wá sì rí pé gẹ́gẹ́ bí ìpèkọ́ náà bá tó pe àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ni tó pè sí adẹ̀mọ̀ yìí pé lára ìṣàpọ̀lẹ̀ ọkọ̀ náà ní ká pè ní ká máa lo ẹfun níbo lè má jọ kọ ará àtà nǹkan kan. tó mo wá ní àkọ́kọ́ náà ṣe àwọn nǹkan kan wà tí islam là sílẹ̀ pé eléyìí o gbọ́dọ̀ ṣe àwọn kan wà tó dákẹ́ lórí wọn ṣẹ́rẹ́ àwọn tó dákẹ́ lórí wọn yẹn àwọn àfáà ni a padà síbi nǹkan tó bá jẹ́ àṣà àti ṣe àwùjọ a wàá wo ìṣe àtàṣà àwùjọ yẹn tá a bá wò ó pẹ̀lú glasses glasses sẹ̀ríà pé awa lọ́wọ́ àbọ̀ ààrí nǹkan kan tí sẹ̀ríà fi takò ó a jẹ́ pé tá a bá wà nínú àwùjọ yẹn ká bá wọn ṣe bí wọ́n ṣe ń ṣe torí pé ṣíṣe ló jọ àpọ́nlé nínú àwùjọ yẹn nígbà tẹ́sìn ọlọ́run ò bá dẹ̀ ṣe tí ò bá ti pọ̀ a jẹ́ pé ìṣe yẹn náà ló tọ́ nǹkan tí mo ní rèé nílẹ̀ yorùbá <clears throat> gbogbo ẹni tó bá ti dàgbàjú ni lọ àti sọ pé ìwọ la máa ń sọ kódà tí kì bá sọ pọ̀ ẹni ẹ̀kọ́ ni. bá ní ahmed sunna lòun nínú èdè lárúbáwá anta ni anta abẹ́ ẹ̀kọ́ ni tó bá ní bíbíà ni a lo fẹ́ẹ́ tó lọ rárá kìí ṣe torí pé ẹ̀sìn ṣe ìyẹn dẹ̀ ṣe ìbádà. ohun táwọn àfáà sì sọ ni pé ẹni tí kì í bá ti ṣe ìbádà ká padà sí ṣe àwùjọ yẹn tí ṣe yẹn ò bá ti tako súnà ká máa bá wọn lò ó torí pé àpọ́nlé làwọn fẹ́ ni wọ́n ṣe ń lò fúnra wọn. bẹ́ẹ̀ ń gbọ́ mi dáadáa dẹ́ẹ̀fọ̀ tó bá ní nínú fámìlì kan ọkọ àtìyàwó orúkọ ni wọ́n ń pera wọn ìyàwó la máa kọ sí. àkọ́kọ́ òun náà pé ṣé ìsìláàmù ṣe lóòrọ̀ ìsìláàmù ṣe lóòrọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn ni pé ó jẹ́ pé ọkọ àtìyàwó ni wọ́n jọ ní àgírímẹ̀ntì pé ó tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀ ẹgbẹ́ ní ṣàlàyé ṣé rí nǹkan tó máa ń jẹ́ tí marriage last ni kọ́kọ́ àtìyàwó free pẹ̀lú ara wọn fífún ìpẹ̀lá rẹ ni pé communication wà láàrin wọn kò sí nǹkan kan tí kan fi ìtí ìlú express fún kejì ìwé ni tí wọn pé a jẹ aṣọ òbora fúnra wa gbogbo marriages kan ló rí bẹ́ẹ̀ o ṣé mo yí ẹni tí ọlọ́run ò bá ní kó tètè ní nǹkan tí mò ń sọ yìí ó lè máa understand ẹ̀ ọ̀pẹ́ máa ń solve ọ̀pọ̀lọpọ̀ problems because èèyàn máa ń tètè mọ̀ tí problem bá ti fẹ́ ṣẹlẹ̀ tó bá jẹ́ pé communication wà láàrin wọn tẹ́lẹ̀ but tó bá jẹ́ pé relationship yẹn bí ọ̀gá sọmọṣẹ́ láti ilẹ̀ náà tó kí yé tí nǹkan bá ń go bad kò ní mọ̀ tó kí yé now ẹlòmíì máa wá ń rò pé nínú nǹkan tó lè jẹ́ pé òun free pẹ̀lú ọkọ òun ni káwọn máa pera àwọn lórúkọ ṣẹ́gbọ́ tó bá jẹ́ pé àgbọ́yé ọkọ náà nìyẹn lòun àtìyàwó ẹ̀jọ̀ ń ṣíà ló ṣe ní wọ́n ní bàbá alágbájá túndé túndé ni kò pè òun tó ti yé tí kìí ṣe pẹ́sìn ọlọ́run ṣe léèwọ̀ á sọ pé èyí tó tẹ ọkọ lọ́rùn pé kó pè náà ni kó pè ṣùgbọ́n ṣe rí orúkọ ẹ̀ owó ẹ̀ lè lé ẹ̀wọ́ fún àbí ìyẹn tako nǹkan tá a fẹ́. tó bá ní kílẹ̀ ẹ̀rí ẹ̀ á sọ pé ẹ̀rí ẹ̀ ni pé nǹkan tó bá jẹ̀ṣẹ̀ àwùjọ tí wọ́n kà pọ́n àpọ́nlé tí ò tapẹ̀sẹ̀ islam àwọn àáfàá ni àpọ́nlé yẹn náà ni ẹ̀sìn wá fẹ́ òun ni kó fi tọ́kọ ẹ̀ lò. àfi tọ́kọ bá sọ pé lágbájá máa pè wọ́n ní túnlé má lo ẹ̀yìn fóònù mọ́ òun fẹ́ kó fírì lòun ṣe sọ bẹ́ẹ̀ èmi ò dẹ̀rù pé necessary tó dé lẹ́gùn yẹn kí àwò tó fìrì mọ́yàn ìṣe tí ló máa ń fa tóbìnrin fìrì mọ́yàn ṣùgbọ́n tó bá jẹ́ pé báwọn ṣe gbọ́ yóò nìyẹn kò ṣe rọ̀ tọkọ bá gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tọkọ ò bá gbà tí àwa ni òun ò ní fún ní èmi òun ló máa gbà tó mú sòrò ni ìyẹn tako nǹkan tá a fẹ́ ṣé pé alhamdulilah question number two naam. ẹ má bínú sáà ilé tó já sí wípé ó ní dádì mọ́mì tuntun máa ń lò fún dádì tó ti yé yín irú ẹ̀kọ́ ènìyàn fi ń kọ́ àwọn ọmọ ìjẹ́ ó lè ní impact kan lórí àwọn ọmọ bóyá àwọn ọmọ yẹn gan bóyá ó lè má ní tìjú àbí ó lè má ní ẹ̀kọ́ ọ̀dàn fún àgbàlagbà tó bá táwọn ọ̀dọ́ tó bá padà bọ́ síta. jẹ́sàkìlá ọ̀kẹ́rẹ̀ yorùbá rò bẹ́ẹ̀ wípé lílo òfin yàn kò bá respect mu àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ọmọ fẹ́ bí léèrè àwọn lárúbáwá tó máa ń lo anta bàgbàlagbà tó ń lọ áńtà fọmọdé ṣáfẹ́ sí pé wọ́n rọ́mọ wọn kọ́lẹ́kọ̀ọ́. ó túmọ̀ sí pé táàmù ta fi ń àdírẹ́sì èèyàn nìkan kọ́lẹ́kọ̀ọ́ ìwé ó pé ó mú kánsáré mú kan nínú yàrá wọn ni ẹtún dé nìyẹn ojàre. ẹ̀yin ló lò àìbẹ̀ẹ̀kọ́ ni ẹtún dé nìyẹn ó ti kọ́ ọmọ ẹ̀ pé kí ni bíi gíga kọ́ṣẹ́ fún nígbà tí ò bá convenient fún wa. but ó pè é kánsáré mú kan ní òkè má sáré bẹ́ẹ̀ mọ́ wá ń sì orúkọ ló pè é but ó fi respect ó fi respond adẹ́ẹ̀kọ́ ni pé kì í ṣe town ilé ìròyìn náà ló mú yorùbá rò pé àbá ìkí ìdọ̀bálẹ̀ àti respect èèyàn pé ìdọ̀bálẹ̀ ìdọ̀kọ́ ni respect. tó bá dẹ̀ gbèsè ìrànlọ́wọ́ discipline ẹ̀ tó ti yẹ wá sí tó nǹkan tá a pè é kọ́ ló mátà but condition tó lè fi sí ni pé kó jẹ́ pé tẹ́ ọkùnrin yẹn lọ́rùn. ọ̀pọ̀ lójú àwọn fámílì òun wọ́n sì fura disrespectful torí ẹ̀ lòun ò sí fẹ́kẹ̀ lù sọ báyìí tèmi náà ni pé nǹkan tá à ń lò ń lọ yorùbá náà ni kẹ̀kẹ́ ká bàbá wọn lòun gbàtẹ́sì ò ti takò ṣọláhùn àlọ́. question number two. hello mike. hello mike. naam. asalaamualeykum salaam wa rahmatulahi wa barakatuh question mi dá lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní France so because àwọn èèyàn ń béèrè question lọ́wọ́ wa pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn lórí cartoon Saransi wọ́n ṣe so tó jẹ́ pé wọ́n bẹ̀ bọ́ǹbù àwọn èèyàn kan lé lórí àtàwọn aláìṣẹ̀ so wọ́n béèrè question lọ́wọ́ wa yìí pé sí àwọn nǹkan yẹn dà àbí kò dà bẹ́ẹ̀ kí ni nǹkan á máa máa fi dá wọn lóhùn. ẹ ṣeun ọlọ́run á ṣe àlékún dáadáa fún yín kì í ṣe gbogbo nǹkan pátá ní gbogbo wa ní àlá ní ìdáhùn ẹ̀ lọ́wọ́ tó bá ń béèrè lọ́wọ́ wa àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó bá ti ń ṣẹlẹ̀ àwa gan ò ní fẹ́ pàṣẹ ní comment ọ̀ǹtì tá a bá gbọ́ kí làwọn àfáà tó jù wá lọ kí wọ́n sọ lórí ẹ̀ téèyàn bá máa ṣe bẹ́ẹ̀ á sì tara á fi gbà póun fi ń dìfẹ́ǹd islam ẹni iná dẹ̀ ló máa jẹ́ àfẹ́ jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé islam ta fẹ́ dìpẹ́ǹdì gan ẹ̀kọ́ bá ṣe dìpẹ́ǹdì ẹ̀ tó wà tá a bá wà ń lu islam gan tá a bá rẹ̀ ń tó ṣe ṣìnà àwọn akọ́ni wọn ní ká sọ lóko ta àwọn aláṣẹ ló máa ní kí wọ́n mu wá tó bá ti bọ́ máwọn aláṣẹ lọ́wọ́ táwa ò bá lọ fẹjọ́ ẹ̀sùn àlẹ́bí o tá a bá bò láṣìírí yẹn gan tí kì bá ṣe pa àparọ́ láti bò láṣìírí àlọ́ fẹjọ́ ẹ̀sùn nírètí pé a ṣe tọ́wọ́ bá ó ti yé àṣẹ torí pé aláṣẹ ìlú ni wọ́n yan ojúṣe yẹn fún òun ló máa wé implication action yẹn tí kìí bá ṣe pé à ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ citizens ìlú wọ́n á máa ṣe àwọn nǹkan kan tẹ́ pé aburú tó máa tẹ̀yìn ẹ̀ wá gbogbo ìlú ló máa jìyẹ ká nírú nǹkan tí wọ́n ṣe yẹn ń sìn france ò bá mú sùúrù lórí ẹ̀ tí wọ́n bá dìsa pé òkè arabs làwọn tó ṣiṣẹ́ yìí tán bá láwọn máa ṣígun lọ sí algeria táwọn bọ́ọ̀sì yẹn ti wá àbí tunisia sí wọn pé aláìṣẹ̀ a máa jìyà ẹ̀ṣẹ̀ yẹn wọn ò wá ṣe bẹ́ẹ̀ wọn ṣígun lọ ọ̀tún wọn ń jà wọn lógun náà níbẹ̀ irú ìfẹ́lẹ̀ mọ́ mùsùlùmí tó ń ṣẹlẹ̀ ní france tẹ́lẹ̀ ó lékún nígbà tí kìíní ìṣẹ̀lẹ̀ ó dẹ̀ ṣe rí lamẹ́ríkà náà nìyẹn lẹ́yìn nine eleven irú liberty tó fi hàn láwọ wa láti rìn káàkiri ó yàtọ̀ ó di pé wọ́n ń sọ pé kí wọ́n káàkiri sísàmì tó lo hijab a máa dédé rìn lọ ẹnìkan kàn jáde inú adẹ̀lá nǹkan mọ́ lórí adẹ̀ta lọ látara pé kíní yẹn gbé ìkórìíra wa ó gbé e sí wọn lẹ́yìn tó bá jápá síwájú tọ́lọ̀ ní kó máa take decision la gbà láàyè láti take decision ni òun á wo implication pé òkè orílẹ̀-èdè tí kíní ti ṣẹlẹ̀ kó n communicate pẹ̀lú president wọn pé kí wọ́n pe àwọn oníwèé ìròyìn yẹn wọ́n fi ẹ̀dùn ọkàn wa hàn president kọ́ntì yẹn tóun náà bá mọ implication pé tóun bá support wọn lórí àbòsí àwọn mùsùlùmí lè ṣègùn wa òun ló máa discipline àwọn aráàlú ẹ̀ ṣùgbọ́n gbà tó ti wá bí pé a recognize pé ẹnìkan bẹ ta láti gba àṣẹ ká tó behave a ní àmì ìrùmọ́ ànábìdẹ̀ ti ròyìn pé tó bá dìtẹ̀yìn ọ̀rọ̀ wọn máa dà bẹ́ẹ̀ ẹnìkan ò ní retí àṣẹ lọ́dọ̀ ẹnìkan mọ́ sí kí máa wá ṣẹlẹ̀ ẹni tí ò tí mọ kọ́ ìdáàtì átàndédé ohun kan báyìí á dẹ̀ fún rẹ̀ ní fátóyá pé tó bá ṣe lé àlùjẹ́nà ló ń lọ so irú ẹ̀ ló ṣe àwọn ẹni yẹn àwa surprise pé wọ́n ṣe irú ẹ̀ rí pé irú ẹ̀ náà ni alqaida ń pa àwọn èèyàn sí irú ẹ̀ náà ni boko haram náà ń pa àwọn èèyàn sí kì í ṣe bísúnà ṣe fẹ́ ká ṣe nìyẹn àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ aláìṣẹ̀ ni wọ́n fìyà jẹ káṣẹ̀ wálẹ̀ ń tó ṣẹ̀gbọ́n ni wọ́n fẹ́ fìyà jẹ àwọn individual kan ló máa ṣe é àwọn aláṣẹ ló máa communicate pẹ̀lú country yẹn pé báyìí báyìí báyìí ṣẹlẹ̀ nínú yín ẹ̀mí wá gbẹ̀kan lórí ẹ̀ o wọ́n á dẹ̀ mọ́ kí ni kí wọ́n ṣe lórí ẹ̀ so ìdáhùn tá a máa sọ ni pé islam lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kì í ṣe gbogbo situation lára ti defend muslims o ọ̀tọ̀ ni muslims ọ̀tọ̀ ni nǹkan tí islam ń sọ muslim lè lè dòwe islam will never go wrong so tá a bá rí muslim tó ṣe nǹkan tó rọrùn tí wọ́n ń bi wá lè rí pé kí ni islam sọ ẹ wá ń rí pé tí n bá dẹ̀ sọ tí islam sọ ń sìn á dàbẹ́ ni pé ní support ọmọ ìyá mi àbòsí ni support ọmọ ìyá ẹ̀ yẹn. àrí brọ́dà ó fi ọ̀nà tó yẹ kí mọ́tò ẹ̀ gbà lẹ̀ ó wá múrú ní wá ń rìn wọ́n wá dá dúró òdò rẹ̀ pẹ̀lú nìkan yìí tó ń ṣẹlẹ̀ ní sọ fún yìí tọ́lá bá bò ní ìjáde ẹ̀ máa bẹ̀ lọ́run pé ọlọ́run fàjẹ́ sọ̀kalẹ̀ láyọ̀ láti wá dá dúró ní àtà ẹ̀yìn náà sọ̀tẹ́rẹ̀ yìí

tó mú èyí tó ṣe ní france yẹn àlọ́wọ́ sí òjì bẹ́ẹ̀ náà lọ. àti ti two thousand and six ni ẹ̀kọ́ yẹn ni pé àti two thousand and six ló ti ṣe cartoon yẹn táwọn dẹ̀ ti wọ́ọ̀nù ẹ̀ títí di bọ̀tọ́ láyé pé à ní olórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn padà rí bó ṣe rí yẹn. ní ìfẹ́ tó wọ̀ ọ̀rọ̀ mi ẹ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní justify ẹ̀ṣẹ̀ àwọn tó ṣọ̀ yẹn ṣùgbọ́n tọ́lọ́n bá gbé wọn dìde tọ́lọ́n bá gbé wọn dìde tó bá ní àwọn innocent people tí wọ́n bá lọ yẹn tí wọ́n wá jẹ́jẹ́ lọ́rẹ̀ tí wọ́n lè múrí bọ́. that is the problem. àwọn innocent people wà ń bẹ̀ yàtọ̀ sáwọn tí wọ́n ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn wọ́ ẹ̀mí ẹ̀ nǹkan tí mo fẹ́ ká padà sí rèé ó dìgbà tá a bá padà síbi pé aláwọn aláṣẹ tọ́lọ́wọ̀n ọba ni wọ́n gbọ́dọ̀ gíbù pápá lórí action tá a fẹ́ ṣe kọ́rọ̀ wa tó yanjú àìsí yẹn òun ló fa nine eleven òun ló pa boko haram tó bá jẹ́ pé agbanta mẹ́bí sọ ni pé ah, ẹ máa padà sọ́dọ̀ àwọn aláṣẹ yín gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ni máa ṣẹlẹ̀ so ẹ̀ṣẹ̀ làwọn ẹni ẹ̀ṣẹ̀ lóòótọ́ àfaramọ́ ṣùgbọ́n nǹkan táwọn láwọn fẹ́ ti ṣe solution kì í ṣe solution islam lọ́wọ́ tí wọ́n ṣe ṣe. yes question number. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ fẹ́ ní anything like love ní islam lock. bẹ́ẹ̀ ni hadith kan wà tánà yìí sọ pé ọmọ bá ti lo the first eh, forty uh, days the second forty days the third forty days lápò nínú àpòkẹ́ ìyá ọlọ́wọ́ àrùn màláìkà pé kó kọ́ wípé àṣàrí ìdún àṣàpì ṣé lórí ilé léwà ní àbólórí ibi ṣe tí lọ́ọ̀kì túmọ̀ sí ní islam kì í ṣe nǹkan táwọn èèyàn máa ń gbọ́ sí tó máa ń gbẹ yóò fi lò ó táwọn ní by luck nǹkan tó mìíràn pé by accident àbí nínú islam accident ọlọ́run ọba òmò sí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó tá a bá ní à ah, mo mà wà lọ́kì o ìtumọ̀ mo wà lọ́kì ni pé ọlọ́run mà kọ́ dáadáa mọ́ mi o ṣé o yí sísà tó tó bá ní ṣé lọ́ọ̀kù wà bẹ́ẹ̀ ni lọ́ọ̀kù wà ṣùgbọ́n ìtumọ̀ lọ́ọ̀kì yẹn ni pé ọlọ́run kọ́ dáadáa mọ́ yàn tó yàn òrò tẹ́lẹ̀. Naam, jazakumullah. Amin. Question number طيب بسم الله number four number five السلام عليكم عليكم السلام ورحمة الله وبركاته tó sọ̀rọ̀ mi pé tí a bá fẹ́ jáde máa ń ṣe àkàr pé bisimilá tó kọsàlẹ̀ so mo gbọ́ lẹ́nu ẹnìkan pé tá a bá wọlé nígbé akọ̀ máa ṣe bísìnlá nípa ní ṣe bísìnlá ìwà lájìnà bísìnlá kọ̀rọ̀jìnà pé kò sẹ́rì fún pé akọ̀ máa ṣe sàrámà lẹ́kùn nípa máa ṣe bísìnlá máa wọlé ni. mo á ní kílẹ̀ rí ẹ̀ wá ní pé òun náà gbọ́ bẹ́ẹ̀ ni tó mo á ní pé màá béèrè tó ó sọ mi pé kí má máa ṣe mọ́ ó sọ fún mi pé kí má máa ṣe mọ́ pé bísìnlá wà lájìnà pé àfin ṣe. èmi náà mọ ní sàbí ìsàbà ọ̀nà lé kì í tẹ̀ mi mọ́ ní hadithi pé tàbá wọnú ilé pé ká ṣe. ẹ bọ inú sùn nísìn láti rí. ṣé tàbá fẹ́ wọlé ló sọ pé ká ṣe. ẹ pé tàbá wọlé ká sọ pé tàbá ti délé ká tó wọlé ká sọ pé bísíláhi wà lájìnà bísíláhi wà ìgbà tí wọ́n dé lò ó tí wọ́n mú ìlú bọ̀ ni. ó ti nǹkan tó máa rántí ń pẹ̀ nìyẹn pé ó ń rìn àjò ó ń wọ̀ ló bọ̀ ni kì í ṣègbà tó fẹ́ wọnú ilé tó máa tún àṣẹ bá jáde ní ìgboro fẹ́ wọnú ilé. but ẹjẹ́ kí n ṣe báyìí ẹjẹ́ kí n tútù yẹ̀wò ẹgbẹ́ kí n wà láyé tó wà lábẹ́ tó bá kọ́bà nǹkan tí ẹ̀yìn lò fún yẹn sí ìtọ́sọ pé oníṣẹ́sìn mú nǹkan tó sọ nìyẹn ẹjẹ́ kí n ṣèwádìí pẹ̀. question number five number six àwọn ní five number six. Number seven. Number seven. A ah, ní padà sẹ́yìn o, ẹni tó gbàgbé nọ́mbà ẹ̀. Number seven. No. Number seven. No. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ Ustaz, mo fẹ́ kẹ́ wọ́n wa létí bá ṣe lè yan àwọn olórí sípò. Election is on the way. Báwo la ṣe lè elect Ẹ bàbá máa participate. Yes, a dìbò. Ẹjọ́ wọn ní ṣe mo bàbá máa participate. Èmi ò mọ́rún pẹ̀lú candidate. Ẹjọ́ ń sọ bá a ṣe máa yan olórí sípò. Ṣé bọ́lọ̀ ṣe ní káyọ̀ ọlọ́ìgbèrè ń mú? Kì í ṣe bí constitution àbí àṣẹ ní káyọ̀ ẹ̀ gan-an, adàbí ẹ̀ máa tẹ́ bá ṣe yan olórí sípò nínú islam ọ̀nà mẹ́ta ni ẹgbẹ́ ìkíní ń bẹ̀ ni pé kí wáṣíù yàn án ta ló yàn nábì ìṣe táwọn sàábà ṣe mítù wáhìn ló yàn án so àwọn ànábì ọlọ́run kò sáwùjọ kan tá ànábì ọlọ́run kan wà tí kì í ṣe pé ó ń olórí fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ tọ́gbà ní báyìí ló ṣe dépò wọn ṣe democracy ni èyí tó ju democracy lọ ọlọ́run fi yàn án ìyẹn tàwọn ànábì ọlọ́run tí ẹ̀ clear ìkejì òun ni pé olórí tó bá ti jọrí tẹ̀gbọ́ tó bá fẹ́ kúrò nípò ó lè tọ́ka pé lágbájá ni kó rọ́pò mi táwọn western web bá máa sọ wọ́n ní ìwà democratic now wọ́n ní báwo lẹnìkan ṣe máa wà nípò kan kí a tún wọ́n sọ pé tóun bá lọ ẹni báyìí ní kẹyàn ojú táwọn fi ń wo leadership ó yàtọ̀ sójú tí mùsùlùmí fi wo leadership ẹ máa gbọ́ ṣé àpẹẹlẹ́bẹ̀ tí wọ́n àwọn leaders ló máa ń jẹ́ benefit jù aláwọ̀nsì lóríṣiríṣi ilé tí leader máa gbé adájú tọmọ ẹ̀yìn lọ gbogbo tó dájú tó dájú olórí ló máa ń mú ṣọ́ra wa leadership ipò responsibility ni olórí tiwa lọ́rùn máa ń wọ̀jù kí ló ṣe kí wọ́n mọ̀rọ̀ ń páyà pé àwọn tí èrò ń jẹjẹ ní ìlú lọ́lọ́run máa bí tí ó ń sì àwọn olórí tiwa máa ń bẹ̀rù pé gbogbo opó tọkọ fi sílẹ̀ tí èrò gbẹ́gbò káàbẹ̀ olórí ìlú lọ́lọ́run máa bí gbogbo ẹni tó wáṣẹ́ tí ò ríṣẹ́ tí kí lọ sí fẹ́ ṣe tó jẹ́ pé ètò ìlú ni ò jẹ́ pé rọ́lọ́rùn olórí ìlú ajẹjọ lórí ẹ̀ so olórí nínú islam ipò kan tán wà ń sá fún ni kìí ṣe kò tá ń dùn tẹ́ǹtẹ́mìyé so ẹni tọ́lọ́n bá wá yàn síbẹ̀ a wò pé àà ah, ọlọ́run di ẹrù rèé ẹjọ́ tí a pọ̀ wájú ọlọ́run ọwá pass látara pé ó rí ẹrù yẹrẹ tọ́lọ́run ó fi sílẹ̀ yìí aláwáǹsì ìbẹ̀ benefit ẹ̀ ọ̀hún ló ti máa gbà kìí ṣe bí kì í ṣe mọ̀dùmọ́dù bí ìlú lórí ìsìláàmù ńlé ìsìláàmù ṣe ní tí kan bá jẹ tó bá jẹ́ olórí tó mọ ohun tí pè é ní òní wo èrè gan tó kọ́mọ òun tó jẹ lẹ́yìn òun bẹ́ẹ̀ ń bẹ́wáyé ṣùgbọ́n tí tàwa bá wá ṣe pé ah nínú ìṣòrí yìí tí kì í bá ṣe ń tó pàwọ́ ọlọ́run tó lè fi ẹ̀yìn òdodo ṣe tóun bá lọ tán àwùjọ yìí lè dàrú òun bẹ̀ ní confidence nínú ọmọ òun pé ó pààrọ̀ ọlọ́run tó bá torí ẹ̀ ṣe é àwa ò sọ pé a fi bàbá a tún fẹ́ fi ọmọ ìròrí yẹn kì í ṣe ti islam tó yẹra islam ṣe ní gbogbo ohun tí olórí tó jẹ bá yàn òun náà ni kó jẹ́ khalifa ṣe rántí ní àwọn fúlàfà ìkéde ìṣẹ̀lẹ̀ sí nígbà tí sẹ́yìn náà adébákẹ́rẹ́ máa ó ní kí wọ́n yan omar tó ti yé nígbà tó ń ti fàṣẹ sílẹ̀ pé kí wọ́n yan umar kò gbọ́dọ̀ sí question lórí ẹ̀ mọ́ àwọn sọ̀hábà ò jọ wá tí wọ́n bá jọ wá ní ẹnìkan ní àá ìró ìṣìlá wá sí ni báwọn kan ṣoṣo fún láwọn òsì ẹ̀gbá mọ́ àbí wọn ní abáfẹjọ́ ẹ̀gbá onítan ẹ̀gbá àwọn òsì ẹ̀gbá wọn ibi tí ò bá ti sẹ́sìn gbogbo orí yẹn máa ń yọ ibi tẹ́sìn bá ti wà wọ́n àwọn gan ń páyà position yẹn pé àwọn òfẹ́ gbà á. ṣé méjì ṣe kẹta òun ni pé èyí tí wọ́n fi wá yàn tó lórí tó wà ń bèèrè sọ àsọsílẹ̀ pé òun ni kẹ́ yàn wọ́n ní tó bá ti di pé à ń fi ìdá jàgbà ẹgbẹ́ lè dáadáa à ń fi ìdá jàgbà yẹn ni pé àwọn kan ń bára wọn dùn ún ẹnìkan ní wọn lọ́wọ́ ẹ̀ wá dun ìkejì jù débi pé òun ló ṣẹ́gun òun làwọn ìlú wa fọ́ọ̀lù fún tí wọ́n bá òfin tí gbogbo ìlú bá ti rọ̀ fún un wọ́n ní ẹgbà pé olórí yín náà nìyẹn ẹ wá ní wọn létí pé àwọn akọ́la yẹn síbẹ̀ nígbà tọ́lọ́ ń bá ti ní kí mò ń rọ̀ fún ó lè jẹ́ pé rí yíyan ló bá fẹ́ sí rẹ̀ fún un nǹkan tó kàn máa pè ní pé àṣẹ wo ló so ìkíní ìkejì kẹta yẹn any of them tí olórí mùsùlùmí bá gbà yọ olórí wa náà ni báwo wá là ṣe gbọdọ̀ yàn ẹ máa gbọ́ ìkíní ẹni tó bá ní ẹ̀jẹ̀ ẹ̀tí ní sípò èmi ni mo lè ṣe tí mo àmì ní káṣe ń pẹ̀ kí ni hadith ní káṣe ń pẹ̀ oníkàmáàfin ó mú tẹ bá bí nílé èrè èyí tó ẹ sọ pé mo mọ̀ sí yẹn ní ìmọ̀ béèyàn ṣe fẹ́ ṣe tí ò ní campaign èmi ò mọ́ kàǹtẹ́yìn tí wọ́n á kéré ní mùsíbà tó wà ń bẹ̀ mùsíbà tó jù lọ òun náà ni pé bóun tó jẹ́ bó sì jẹ pátápátá òbẹ́sìn ọlọ́run ọba ni wọ́n ní òṣìṣẹ́ tẹ̀yìn bá ṣe làṣẹ àwọn àádọ́kọ́ ni ìfẹ́ inú yín làṣẹ àwọn tó bẹ́rẹ̀ ṣe wípé nínú yẹn ọlọ́run ní òfin òun lórí yín ó bá tẹ inú yín mu kò bá tẹ inú yín mu òun ni tí ẹ fi dófin tọ́ra wọn lè ní rárá wọn ní kọ́lọ́run ń bọ́lọ̀ ń bíra wọn ní nǹkan yìí bá ti fẹ́ làṣẹ àwọn. gbogbo bẹ́sìn yọ pátápátá ààrẹ bí dájọ́ pèsè ní islam ẹni lọ́rọ̀ tí mo ń sọ ìdágbà mú èmi ní èmi tó bá gbà mú ẹ̀bí tó mò ń sọ ni pé text tó wà fún ìtí mò ń sọ tó bá wù ní ẹgbà tó bá dẹ̀ ní ìdágbà mú àbàdé lọ́hùn. tó ń tẹ́ ni mo mọ̀ sí yẹn mo mọ̀ pé ìlú fẹ́ ṣe bẹ́ẹ̀ bọ̀tẹ́ bá ní mo support ẹ̀ ní wọ́n ní báwo ni kó jẹ́ òṣèṣì tiwa sí situation yìí ẹ̀ṣẹ̀ ni ìgbà tá mẹ́bí mọ́ọ̀dù náà kà wá sí mẹ̀dínà ṣé ń gbọ́ mi dáadáa wọ́n ní system kan ní mẹ̀dínà ṣé ọ̀pọ̀ máa ń rí tìlànà gbé àtàwọn èèyàn nígbà kan dé mẹ̀dínà tìlànà gbé ṣe kò wo pé báyìí jẹ́ ìṣe rí ní mẹ̀dínà tó yẹ pé ìdílé mélòó ni mùsùlùmí ẹgbẹ́ ká bá wọn ṣe bọ́n ṣe ń ṣe káà náà lè dépò káwá ṣe ìjẹ kí lòun ta kúrò lórí ó lọ́lọ́run fi tó sùpírò ọ̀ràn yìí èyí tó sùpírò tó fi ràn yẹn lòun pèpè sí ọlọ́run wa kún ọ lọ́wọ́ tó ti yé wa wọláàhì tẹ́yìn bá gbájúmọ́ ìtọ́lọ́run ní kẹ́ ẹ gbájúmọ́ àránṣẹ́ ọlọ́run ló máa fi yín jọba lé wọn lórí ẹ pàtó lọ́wọ́ ọba tì ẹ lọ́nà tó ọ̀nà yẹn jù ẹ fẹ́ gba shortcut tó ti yé ẹjú orí ilẹ̀ kan lórílẹ̀ ayé lónìí pé pé shortcut ni wọ́n gbà tọ́pìlì ṣẹ̀dá ìtàbí ẹ̀tọ́ ìsìnkàn ìtẹ́tà àtàtà mi sọ yìí o wọ́n ní wọn àyè gbìyànjẹ́ àti ìrígbì kan tó ń gba shortcut yẹn tọ́lọ̀ wá ìjọba bẹ̀tì ìta nẹ́bí lò ní mẹ̀dínà àti rí example pé ooru ní mẹ̀dínà ooru ooru jẹ́ ntara Thank Sous-titrage Société Radio-Canada